الحمد والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحابته ومن تبعهم بالإنسان لا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته Ọlọ́run bá yìí ṣe pé nílẹ̀ ló pa wá láṣẹ ẹ̀ka máa nígbà fún òun. Òun tó gara jù tí ọlọ́run bá ṣe fún ìyá àti ẹ̀mí. Òun náà ní pé ọlọ́run ṣe wọ́n ní Mùsùlùmí.

ọlọ́run jẹ́ wá kiri àbújá náà islam orí ẹlẹ́ẹ̀kejì tọ́wọ́ tó dúpẹ́ rẹ̀ fún ọlọ́run ọba òun náà ní pé ọlọ́run bá ti wá lọ́kàn balẹ̀ ní agbègbè wa tí a wà yìí àlékún ìfọ̀kànbalẹ̀ yìí kọlọ́run kó ṣe fún wa ní agbègbè yìí gbogbo àwọn àyè tí ó sí ìfọ̀kànbalẹ̀ kọlọ́run kó bá wa fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ orí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ọlọ́run bá fún wa ní àlàáfíà àlàáfíà tí ọlọ́run bá fún wa. Ìjọlọ́wọ́ bá kó sálùkú ẹ̀sìn wọn nìkọ̀ọ̀kan wa. Àwọn tí ò ní ní àlàáfíà, ìjọlọ́wọ́ bá kó máa fún wọn ní àlàáfíà. Gbogbo àwọn orí tó jẹ́ pé ó tún kù, ìjọlọ́wọ́ bá ṣe fún wa. Ó ṣe ní àwọn orin tí a fi ní ọ̀nà ọlọ́run. Wọ́n má ṣe ní èyí tí a fi ní ìbínú ọlọ́run àbẹ̀lọ́run fún bàrá wọn sọ̀rọ̀ ìta ti kò ní. Ọlọ́run fún wọn sọ́dí ọ̀run fún ibi tí màmá bá wọn sọ. Ẹ̀yin náà ní ẹ máa gbọ́rọ̀ náà ọlọ́run kó fún ní àgbọ̀lọ́rọ̀ náà gbọ́. Ọ̀rọ̀ náà àti ní àfi ọ̀nà tó ṣe tó ṣe wá Tẹ̀síbí wa àná orí ọ̀rọ̀ kan náà ni àgbà ní ayá ọ̀gẹ́d ní ṣọ́ọ̀tì lóṣù. Quran 12, ayá ọ̀gẹ́d. Tẹ̀sí orí ọ̀rọ̀ kan báyìí tó lọ́wọ́lọ́wọ́ àti yanjú díẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ sí ìta ṣe ní ìjẹta ìta ṣe lánàá àyanjú ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀ wọn bá kékeré tó kù náà látún kọ́kọ́ sàlàyé ó ti pé a máa bá tẹ̀sí náà lọ. Gbọ́dọ̀ náà ni wàkọ́lù láwùú ṣùgbọ́n ọ̀kọ́lù láwọ oṣù jẹ́ra gbogbo wọn yàtọ̀ sí bàbá Yusuf àti màmá Yusuf gẹ́gẹ́ bá ti kìí jẹ́ mọ́lẹ̀ lẹ́yìn ẹ̀yẹ́pọ̀ lọ́jọ́ àwọn òjò ní ọ̀dọ̀ òjò wa ọ̀dá ìrìnkẹ́ gbogbo àwọn tó wà ń bẹ́ẹ̀ wọ́n wá wọ́n lulẹ̀ làwọn ìtumọ̀ alákọ̀ọ́kọ́ sí agbègbè Yusuf tó jẹ́ adáhùn ìwà ìyẹn forí kalẹ̀ fọlọ́run ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n forí kalẹ̀ nítorí ọlá tí wọ́n rí tọ́lọ́run ọba ti fún Yusuf wọ́n bá dúpẹ́ fún ọlọ́run lójú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n rí kí Yusuf ẹgbẹ́ tí wọ́n fún ní ìdálẹ̀ rẹ̀ sọ̀tàlá ikú aláàrùn náà sáfún ipa rẹ̀ fún ìrìn àti gbogbo tó jẹ́ máa àfẹ́ gbogbo ìdábí àtàlá ikú wa ní ìlú àwòrán. Sọ látara bẹ́ẹ̀ wọ́n ọ̀rọ̀ kíkí nìkan ládùúkù látàlá sáwà yìí nígbà tá a ti mọ̀ ní pé kápẹ́ àrọ́ ọ̀nà yìí ọ̀rọ̀ tó wá eh, fún náà ní wípé títí gàgà bóòlù ìsìláàmù ti wà tó wọ́n káyà ìfún wọn náà pẹ̀lú bí àwọn bá tẹ̀ sí ìlú káyà àfọ́nrẹ́ wọn kà fún wọn. بسم الله الرحمن الرحيم وعطى أبويه على العرش وقالوا له وقال يا أبت هذا تأويل رؤياي قد جعلها ربي حقا وقد أحسن بي وجاء بكم إلى البدر من بعد أن تغيروا من بعد أن تغيروا قال بيني وبين إخوتي إن الله ربي Ọlọ́run bára ṣe lọ rí jẹun. Ó sára ìfún ọmọ sáfì ní oṣù Quran 12. Aya 100. Nípe Yusuf, ó gbé ìyá àti bàbá rẹ̀ sórí àga ọlọ́run wọ́n á sì wà wólulẹ̀ fún Yusuf lẹ́ni tí wọ́n ń kí Yusuf sùjàdà ní ẹni títí tí wọ́n jẹ́ ẹni tí òfin ìkàlẹ̀. Àwọn àpá àwọn aṣọ fún àwọn ìjẹ́ títí ẹgbẹ́ yìí ìlànà tó wà báwọn tó ṣáájú àwọn tó ń kíra wọn. Wọ́n ń forí ìgbàlẹ̀ fún àwọn gẹ́gẹ́ bí àti ìtàkà a ti ṣàlàyé fún wa wípé nínú ṣẹ̀ríà àti tiwa ó ti di ìwọ̀ àti kàdíìsì tó ti di ìwọ̀ náà fún wa. Bọ́lọ̀gọ́ wá wáyé lọ́dọ̀ ti tiwa tó lẹ pé bọ́lọ̀gọ́ yìí ó ti jẹ́ nǹkan tó ṣe wípé títí dáwọn àbáwọ̀ sọ wípé wọ́n kí ara wọn ní ìgbésẹ̀ yíyà wọ́n kí pẹ̀lú tẹ̀ yíyà àtúnlẹ̀wò ìgbésẹ̀ tẹ̀ yíyà ní àbúrò ìgbésẹ̀ yíyà torí wípé nígbàtí àkàáyà níwájú àáyà tó jẹ́ 99 àáyà tó jẹ́ 1999. Òun sọ pé bàbá ń na ìdákọlù ara ìlú sọ. Wọ́n wọlé bí Yúsù. Tí bàbá wọlé bí Yúsù tí wọ́n ní kí Yúsù nígbà náà. Ètò ìsọ̀rọ̀ bàbá máa dákọlù ara ìlú. Wọ́n wọlé bí Yúsù. Lákọ̀ọ́kọ́, a lọ máa gbé Yúsù wò ó fún àwọn òbí ẹ̀ láyé lọ́jọ́ rẹ̀ wọ́n tún wá kó láyé bí wọ́n wà ẹ ọdún wọn bọ̀ wá sí àárín gbogbo ilẹ̀ kó tó wá tó ti fẹ́ ojú náà dábàá wo bẹ́ẹ̀ wo wá lábẹ́ pé irú títí báàmù. Irú títí lábẹ́ pẹ̀lú irú títí báyìí. Sọ tó yẹ pé kan atúnlẹ̀ wò rí pé kíkí tó jẹ́ ibé a ní gbogbo wọn wó nílẹ̀ fún síjì Tó jẹ́ obìnrin ẹ̀mẹ̀jẹ́jì sí orí àga. Àwọn tí wọ́n wó nílẹ̀ fún tó wà pẹ̀lú wáwù ìjàmá àyè àdùgbò dàbí bẹ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ará tí wọ́n jẹ́ àwọn ẹbí yàkúùbù tí wọ́n pátá ní ẹlógó wa tàbí fún wa. Tàbá lọ ìgbé gan ọfẹ́ bá àlà ṣe gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ mọ́kànlá ẹnìkan náà wà á. Àjọ̀gbọ́n àrígbèbùn ni á nínú ti wà lọ́dọ̀ rẹ̀ tó náà fẹ́ kiri. ẹlẹ́gbẹ̀lú àlọ́míyàn jọ́nà bẹ́ náà yẹ wọ́n fi òye bá lọ ṣé òun náà bẹ́ lé tó bẹ́ sí forí balẹ̀ dá àwọn yòókù lẹ́yìn àwọn ẹni náà ni forí balẹ̀ ọjọ́ ń gbé wa bá tààbá wò lẹ́bà àpá ọdún lọ ilé ìfẹ̀ yíyà ni wọ́n fi kí ni àtúnlẹ̀wò wípé táwọn nìkan lọ́wà sí àwọn ìkúṣẹ́ jẹ́ àwọn àrùjọ wáyé fún àwọn sí lẹ́gbẹ̀ẹ́ jẹ́ àwọn náà gbáre pé nǹkan alákọ̀ọ́kọ́ ni ẹ̀wọ̀ nǹkan alákọ̀ọ́ pé jẹ́ ìkúṣẹ́ àwọn ni àwọn ọmọ wípé ó lè má jẹ́sẹ̀ ìyá ó jẹ́ wípé ó jẹ́ fáwọn náà ti mà nípe sí tiwa náà nìyí kíkí náà yọ padà nídìí tí ó ṣùgbọ́n tí ẹnìkan bá jẹ́ ọba tó bá bá wà lórí ìpínlẹ̀ tó bá jókòó sórí ọlá rẹ̀ tán tó bá jókòó sórí àga ọlá rẹ̀ tán wọn ọlọ́run lè kí ni ọrùn wọn a máa tún máa wólẹ̀ fọba ìjọba ìjọ ẹ̀rù gbogbo àwọn tó wà níbẹ̀ gan-an àtàwọn tó fẹ́ fún wá ìlú wọn tó tún wá sí kí ni o ni wọ́n wọlé fún ọba ó máa tẹ̀lé bẹ́ẹ̀. àwọn ọba bá pé yusuf ilé kọ́ba ni yusuf ẹni ńlá ni náà wà nígbà ìfọ́kà fún wa lánàá náà kéde kọ́ba nìkan ní wọ́n wọlé fún nínú àwọn àdìgbà kà fún wa kọ́dà àwọn tí wọ́n bá jẹ́ àgbààgbà nínú ìjọ ẹ̀sìn wọ́n mọ̀ nípa báìbù dáadáa tó wípé wọn máa ṣe kí ni ọ wọn máa wọlẹ̀ tó ọ̀lẹ́gbẹ̀ ìlú wíwọ́lẹ̀ olóòtẹ̀lẹ̀ mẹ́ kọ́dà àwọn tí wọ́n jẹ́ àwọn tó tẹ̀lé yá kú mọ̀ àwọn olùmọ̀ yẹ kó tẹ̀lé sí wọn olùmọ̀ tẹ̀lé sí wọn èyí tó ṣe àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé yá kú mọ̀ gbogbo àwọn tó jẹ́ àwọn ọmọ bàbá Yusuf àwọn àwọn tó tẹ̀lé wọn tó yẹ pé àwọn míì tí wọ́n wà nínú ibẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ tí máa ń ṣe fún ọlọ́lá ń bẹ̀ àwọn náà lẹ́nu ọgbà náà lára ẹ̀rí tá a tún lè mú wá òun náà tún wípé anábì Ibrahim ààrẹ ìsàlábì ọ̀sán anábì Ibrahim ọ̀sán àwọn ẹgbẹ́ mọ̀ tọrọ ọba fún kí ni ọrọ̀ anábì Ibrahim ọ wà ní Kùránì tó jẹ́ ìgbà àwọn tó jẹ́ pé wọ́n sálámà sí lọ́wọ́ kí ni ọ sàlámù ìrọ̀ ọmọ ìrọ̀ mọ́ta tẹ́bẹ̀tẹ̀ sílíìmù yẹn ó wà ń bẹ́ẹ̀ wípé bàtọ́gá kí ẹ̀ ó lè kí ni ọ sàlámù nígbà èdè àmẹ́jì Ibrahim sí ní tàbágbọ́ra ní Ibrahim orígínà òkìsà tàbágbọ́ orígínà ọ̀dọ̀ ìsìnkú orígínà a sì gírí títí ẹ pé ọwọ́ yá dọ́dọ̀ bí i ọ̀rọ̀ àyẹ́ ní ètò. Pẹ̀lú ọ̀rọ̀ pé kí ni ẹ̀kẹ́ náà, àwọn náà ní kí ni ó, sáwọn àlékù, àwọn náà ní ní ọ̀dọ̀. Ẹ̀jẹ̀ àìsálámù àárín ìlú. Ọ̀dọ̀ ara ẹgbẹ́ náà máa ń sálámù àtàwọn ọmọ awó lulẹ̀ lẹ́yìn ìgbà náà, ìyẹ̀ta àdìgbà orí. Sálámù ẹ̀gbọ́dọ̀ wà, tàbí kí sí ọ̀bà wọn. Èrùgbé sálámù àti wà síwájú àwọn tí wọ́n lọ wà ní ti bàbá Adam nígbà tí wọ́n dá fẹ́ wọn nípa fọ́lọ́ àwọn màláìka ọlọ́pàá bóyá ọ̀sán jáde tí wọ́n ti kíra àwọn ẹjọ́ náà wọ́n ti ní ọ̀rọ̀ àtìsàlámù ọ̀rọ̀ wà náà ní ìfihàn ọjọ́ wọn pé eléyìí ni kíkí àwọn tí ní lọ àrọ́ máa jọ máa rẹ̀ mo rí eléyìí ni kíkí àwọn tí ó yẹ ń máa lẹ́yìn ẹgbẹ́ rọ́mẹ̀ wọ́n lẹ́rẹ̀ títí tí wọ́n jọ ní sí àwọn ọmọ tó wà lọ́wọ́ kò jẹ́ kí kí ni àrọ́mọdọ́ máa ẹgbẹ́ òun náà ni ádámà fi nílẹ̀ òun náà ń sálámà tí wọ́n bá wá fi fífo ìkàlẹ̀ kún ọlọ́pàá máa bẹ́ẹ̀ ẹlẹ́wọ̀n tó ti fẹ́. sálámà tó ń dájá ní kẹ̀yí àkọ́kọ́ tó bá wá jẹ́ pé tí wọ́n wá sálámà tán ó tún wá mú lulẹ̀ ìwé wọn náà wò àwọn. ọlọ́pàá bẹ́ẹ̀ àwọn náà wá jẹ́ tá a bá pàdé ara wa á sàlámà. Èyí tó kéré jù ní sálámà ní tiwa, òun náà ni àsàlámà àlẹ́yìn. Kò lè gbé àtúntò ajú yọ àrísàlámà lọ́dọ̀ tiwa. Ìyàwó ìgbà yóò fi nínú òṣìṣàlámà. Ṣùgbọ́n sálámà lọ́dọ̀ tiwa, òun náà ni kí ni ọ ṣọ̀gbọ́rọ̀ àsàlámà àlékùn yìí ẹn tó bá ti ń sọ ó ti ń jẹ mẹ́tẹ̀ wípé ó ti ń kí ẹ̀rin ìsìláàmù ẹjọ́ ọmọ darí ó padà wọ́n sọ pé kí ni ọ wà àlẹ́kùn ẹjọ́ máa bọ́ mẹ́ sọ̀rọ̀ fún ẹjọ́ tó wà àlẹ́kùn ìsìláàmù ìkí wọ́n máa fi kí nígbàjà ìdíyà àwọn tó bá òkú náà máa fi kí nígbàjà ìdíyà ìgbà ní kíláàbù ní abẹ́ àwọn òkú náà àṣàrà wà ní ìmọ̀ ní sọ yàgá àbàkọ́rọ̀ ní obìnrin rẹ̀ ní sọ́lọ́mù tó àṣàlámù àléékùm ọ̀lẹ̀ ọ̀gbìn ẹ̀lẹ́lẹ́dá padà wà àléékùm àwọn àléékùm ìṣàlámù Ṣùgbẹ́wà gbà náà a lè ṣàlékún ẹ̀ tó ti àṣàwọn àríkún wọ̀rọ̀ mọ́tòlùmọ́. Tẹ́lẹ̀ kejì ló ń ṣàlékún ẹ̀ wọ́n àríkún ṣàwọn wọ̀rọ̀ mọ́tòlùmọ́. Lẹ́wà gbà náà ó ní àṣàwọn àríkún wọ̀rọ̀ mọ́tòlùmọ́ yìí wà bá rọ̀ dáadáa. Ṣọ̀wọ́ àríkún ṣàwọn wọ̀rọ̀ mọ́tòlùmọ́ yìí kìlọ̀ Ọlọ́run àgbà náà, àwọn wọ́n jẹ́ Mùsùlùmí kíkí tiwa, ìgbà kíkí lẹ́yìn wá gbà náà òun náà ní pé ìsìláàmù tó wá sí ìsìláàmù kábọ̀ra wa lọ́wọ́ ìsìláàmù ti jẹ́ ìmúlẹ̀ wípé kájẹ́jọ́ máa bọ̀ra wa lọ́wọ́ sọ gbọ́dọ̀ jẹ́ àwọn ará yẹ́mẹ́ àwọn awọ́lu máa jẹ́ abẹ́mọ̀sán àpapà àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mú kábọ̀ra ẹni lọ́wọ́ àwọn ẹni àkọ́kọ́ àwọn ará ayọ́mẹ́ tí ó wà láàrin fi ámẹ́sùn máa ní àwọn ní ọgbọ́ tó gbé káàbọ̀ ẹni lọ́wọ́ wá ìṣọ́rọ̀ ọwọ́ rẹ̀ kọ̀ sí ìwé pípé tára bá mú fi pàdé ara wa alìsálámà ní kàtà ìbọ̀nà rọ wọ́n jẹ́ wà lọ́wọ́ rẹ̀ kọ́ mẹ́rin ọdún tó láti láàdáa sí nínú àríkì ìṣọ́lá ọba ní wọ́n ní mùsùlùmí yẹni kẹkìyà mi mùsùlùmí ti kò ní pàdé ara wọn wáyà tàbí ọ̀sán ara ní káwọn méjèèjì ọjọ́ wa bọ̀ wọ́n ìlà àgùnfìrọ̀ láwọn kọ́bílà ayé kẹ́rìkọ́ àyà àbí kí wọ́n ṣàforíjì báwọn méjèèjì síwájú kótó sí ní pé wọ́n sòkè ara wọn àbí ṣàfihàn mẹ́sàn Látara bẹ́ẹ̀ ká bọwọ́ nínú ákè sábà ní sí àforíjì òde bá ẹ̀tọ́ bá ti jẹ́ mùsùlùmí. Tò ká bọwọ́ yọ máa ṣe sábà ní lẹ́yìn ìkàtọ́ ṣe wípé àforíjì ó fi máa jẹ́ pẹ̀lú kí ni ọ pẹ̀lú àwọn méjèèjì jábàjọ bọwọ́ tí wọ́n jẹ́ mùsùlùmí. lẹ́wà mẹ́rin Bukhari wọ́n wọ́n bẹ́ lọ́wọ́ Bàtàdà ojúlù olóògbé lọ́wọ́ Anasunu Malik àgá mẹ́fẹ́ àgùsọ̀ sọ́ràtú sí àárín nàbí táwọn àgbàdé àgbàbí kí wọ́n máa tọrọ àwọn lọ́wọ́ olùkọ́ lànà àrùn olùfẹ́ ẹ̀rọ ìgbẹ́sẹ̀ lẹ́yìn ìgbà ká abájọ wọn sọ́rọ̀ mọ̀tẹ̀lọ́wọ́ tán ká tún bọ́ra wa lọ́wọ́ ó tún máa jẹ́ nǹkan tó ti gbé ọjà púpọ̀. kódà yàrá sábòrí jẹ́ àtúmọ̀ ẹjẹ́ tó gbogbo àwọn àṣìṣe wa ìtumọ̀ àpáwá rẹ̀ yàtọ̀. yẹ́wà náà ní fi ìgbé gbàmú yàrá nínú bàbá ọ̀rí. onídìí na mọ́mìnira ìlà aláfíà lóòmì. mùmìnì tó bá kàrẹ́ mùmìnì ọ̀sán sáma àlẹ́ ìlú. ọwá sáramà sí wàhágọ́gà bí adì yìí pàtọ̀ pàtà ọwá ọwọ́ rẹ̀ mú ọwá bọ̀lọ́wọ́ Tàmáyà ya Gbogbo tó látara bẹ́ẹ̀ òun náà ní ní sí iná bọ́wọ́ ó jẹ́ ọmọ ń jẹ́ fún àwọn náà jẹ́ mùsùlùmí lẹ́yìn ìgbà tí a bá sálámà sí àwọn àwọn títún ló tún wá kàlẹ̀ yìí ti bọ̀wọ́. Òun náà wá ní àlùmọ̀ alámọ́pọ̀ tá a bá bọ̀wọ́ jẹ́ káwa ọ̀gbẹ̀ ara wa. Ká fi ọrùn, ká fi pàdé ara wa. Omi jẹ́ ìdílé pé èyí wá tẹ̀lé. Kẹ́rí ká fi ọrùn pàdé ara wa yìí. Ó jẹ́ nǹkan tó wí pé kèé ṣe nka tí a gbọ́dọ̀ máa ṣe ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa ma je í ṣe nǹkan tó jẹ́ wípé gbogbo nítorí lọ́dọ̀ àwọn tí wọ́n àwọn sọ̀rọ̀ àti lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba wípé ìmá bọ̀rùn rọrùn yóò wọ́n máa ń jẹ́ ẹni tó ṣe wípé wọ́n máa ń ṣe ní gbogbo ìgbà àbá lọ́dọ̀ wọn bẹ́ẹ̀. tó àríkàlẹ̀kà fún wa lánàá àtàràyè fún wa náà wọ́n ti kúrò nílẹ̀. tó àwa ìfọ́nù rọrùn yìí o jẹ́ nǹkan tó ṣe wípé kí máa wáyé ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan òun náà ni ọjọ́ ìgbé ìfọrùn ó máa ń jẹ́ nǹkan tó ṣe kí máa wáyé sọ gbogbo ìgbà òun náà ni ọmọ wáyé nígbà àwọn tó a jẹ́ wípé ẹni ẹ wá dé láti travel ìrọ̀ ẹni bẹ́ẹ̀ àlejẹ́gbàgbẹ́gbẹ́ akíra wa tán tá a fọwọ́ tán a wà ní àlùmọ̀ àmọ́kọ̀ tá a bá ti rẹ́ nìkan ti pẹ́ ti pẹ́ ọjọ́ ilé oṣù tó bí ọ̀sẹ̀ kan tá a ríra àbá pàdé nílì kan lọ́jọ́ àti wa ti pẹ́ ti pẹ́ ìgbà náà òun náà ni wọ́n mọ̀ jẹ́ wípé a wà jẹ́ ẹni tí yóò ṣe àìsàn àmàkọ́. Sọ eléyìí jẹ́ ìṣàlójẹ́ wípé wọ́n tún gbà wọ́n fún wa ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kẹta wọn tún gbọ́dọ̀ sọ dáadáa. Sọ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní í gbé lára àwọn ìjọba tó máa ń ṣẹlẹ̀ òun náà ní gàdá ń pè ní àtẹ̀kùdí oríkèèyàn kìí Sọ kí wọ́n fẹ́ kìí sọ tẹ̀kùdí àdìgẹ́bì tẹ́yọ̀ kí ìfẹ́ ọwọ́. Ẹlẹ́yìn náà, àwọn sọ fún wa wípé ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan lọ́gbọ́dọ̀ máa wá ní orí àkìrí àbá wa kó wá máa jẹ́ pé tó bá jẹ́ orí mímọ̀ àtẹ́tọ́ bá jẹ́ ọlọ́lá tó wáyé pé àkìrí ti pẹ́ ti pẹ́ àwọn arí nígbà táwọn arí yẹn àlejò ara sí ọjọ́ wípé a mú ọwọ́ rẹ̀ nínú pé a kì í fi tòlójẹ́kù ṣọ́nà ọba sọ àwọn kẹwà ní àwọn gẹ́gẹ́ àwọn tó àbùkẹ́yì tí wọ́n bá ní sọ́nà àwọn yẹn wá láti wá gba ìsìláàmù wọn nígbà táwọn dé máa dín náà àwọn yẹn rárá àwọn táyé ọba nàbí àwọn yẹn mọ owó rẹ̀ àwọn tó fi ọwọ́ rẹ̀. torí lẹ́yìn olóòlùfẹ́ pé èyí ti gbàgbé tó kọ́mà lọ́wọ́ àwọn tó jẹ́ àwọn sọ̀fáfá ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn àṣẹ ìgbé kọ́mọ̀tì gbé àwọn àgbàpẹ́ àwọn ìbàjẹ́ kan lára ẹ̀sùn jẹ́ àfáàyè láti lè máa fi bá a ti ní tipẹ́tipẹ́ òun náà ni. bẹ́ẹ̀ náà lè fún ní èèyàn ó tún lè mú ẹnu rẹ̀ bẹ́ẹ̀ náà àìmẹ́ẹ̀kì láàárín bí àárín bí ojú èèyàn méjèèjì báyìí àbí bí imú èèyàn báyìí àbí bí iwájú orí èèyàn báyìí ibi iwájú orí mi ni ó ibi àárín méjì ibi ojú mi ni ó tàbí ibi igbó ẹ̀rí títẹ̀. Tẹ́ bá pàdé ẹni tó jẹ́ wípé ó jẹ́ ẹni tí èèyàn fẹ́ràn àbẹ́ni ńlá ìjọ ọ̀lọ́lá kí ẹ̀rí kiri gbígbá gbígbá kò lọ́mọ jẹ́ pé èèyàn máa fi ilé. Ìjọba tó ń dókòó lọ pé ìgbà tí Jáfà ní àbí tọ́rin ìdílé láti Aláṣà ní àwọn ọmọ ìgbà هو صلى عليك السلام وقال بين عينيك إذا يوزع من الجبال وكان يسيبك صوم أنا أنا أشتبك إذا أنا ما أجي أو ما أوا bí àwọn ọmọ wa bí àwọn akẹ́kẹ́ tó ń jẹ́ lẹ́sọ̀ọ́ wa àwọn aláàbí máa ń fẹ́ràn kò ní parí ìgbà ẹgbẹ́ ẹgbẹ́ báyìí ká fẹ́ràn. So, eléyìí òun náà ní kíkí ìtọ́jú pé ní owó ayé lọ́wọ́ pé ìsìláàmù ṣe recognize òun náà ní ilé. ìtọ́jú pé yóò máa jẹ́ gbogbo gbà òun ní ká sálámù sí ara wa láti jẹ́ ẹni tí yóò rọ̀ ra wọn. àwọn ẹ̀rọ̀kù yóò máa jẹ́ pé lẹ́nu kan bá yẹ láti rìn àjò káàkiri tipẹ́tipẹ́ àbí a rí ìpàdé ara wa ti pẹ́ àwọn ń ara wa lẹ́yìn ìjàpọ̀ pé ìgbà náà ti yọ̀ọ̀mọ̀ ọ̀rọ̀ máa fún wa ní àwọn ọ̀rọ̀ rẹ̀. tó nínú ayàgbẹ́ wọn ká àwọn àpọ̀ sínú ìṣọ̀lá yẹn àti sàwáyé kí fún wa ìlàwáyé ìgbọ́lẹ̀ wà nínú ayà tí àwọn kàtó wa. tọ́lá bá ń sàlàyé fún wa níbẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n wó ilẹ̀ fún Yusuf ọ̀nì wọn kọ́ ọ́ láyà máa ń bá sí تأويل رؤياي من قبل وقال يا أبت ọwọ́ ní ìwọ bàbá mi Èdè lágbàwà òun náà ní ìyá àbàtì. Òun náà jẹ́ ti máa ń pé pẹ̀lú mọ̀sí àti kọwàá sẹ́yìn. Ábù àti ọmọ àwọn amúnájá yàtọ̀ ní bá fẹ́ ti nìyá wò. So nìyá wọn pípè wọn a máa ọ̀dọ́. So lọ́dọ̀ àwọn lára pípè ta wọn máa ń pè wọn. Gẹ́gẹ́ ọ̀gá pé ya ájì bàbá mi. Èèyàn wà ní mú yá ẹ̀ wá mọ́. Èèyàn wà lọ mú dá àwà yóò wá ní ìyá ábàtì. Torí pé ábì ìgbéyàwó ẹ̀ náà bá àyẹ̀jẹ̀ tẹ̀lé àwọn ẹ̀kọ́ gbà tó torí pé mọ̀dájá tó bá ti jẹ́ mọ̀dọ́ bùrùpátí àmẹ́rin ló yẹ kó gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n pàtí yá mọ̀dá kámi ṣe òun ló yẹ kó di kíni ó yà á bì í bàbá tó bá parí àmọ̀dá kámi mẹ́rẹ́ wọ́n wá fẹ́ lọ mú tá àwọn àwọn bẹ́ẹ̀ fi dípò yá àmọ̀dá kámi tó ààrẹ fún kẹ́sù ẹ̀rọ mọ́ yóò padà sí pátí àtọ́wà tá ẹ̀rọ wá ìyá àbájá méjèèjì olórin àwọn lọ́gbàwá òun náà lọ́wọ́ tó kíkà méjèèjì náà lọ́wọ́ wà ní kíkà méjèèjì olówà ní àwọn tó kàn pẹ̀lú fatia olórin àbújá fáwọn tó omi àbújá sọ̀rọ̀. Sọ ó jẹ́ ṣe wípé ó kà á pẹ̀lú kí ni lọ um, pẹ̀lú pákíà tí ó wà dá wákì jàmbá. Wọ́n kà á bẹ́ẹ̀ ni Ibn Amir. Ibn Amir. Sọ òun náà ìlú sáàmù nìyẹn Ibn Amir. Òun náà jẹ́ kí ni òun náà kà bẹ́ẹ̀ ó kàgbà inú fàdíà tó yá ábádà òun lọ́kà tó orílẹ̀ orílẹ̀ àmìr òun náà ní ọkà ó lè jẹ́ tó bá wá bẹ́ tó fẹ́ tó lórí ẹ̀ mọ́ àfi àrùn sáfìsì yá ábádà ìlú àfi àrùn sáfìsì àrùn sáfìsì máa fi tó lórí tó tó nìyẹn tó lè wọ́n gbà náà ẹlẹ́ẹ̀kẹ́gbọ́nká àwọn tó kà bá tẹ́kọ̀ àmúdí yá ábáàdì àwọn tó kà bẹ́ẹ̀ ọ̀nà nínú kẹsìrì yàrá àmọ́ká yẹn sọ̀rọ̀ nínú kẹsìrì àdìbájá kúkú bẹ́ẹ̀ náà ni yàkúùbù náà sọ yàkúùbù òun náà onígun yọ yàrá àbáṣọ òun náà nìyẹn òun kà bí kẹsìrì kí náà bí kẹsìrì káàkiri

Ọjọ́ wípé ìwọ bàbá mi, eléyìí ni tààmì ìyámi ìkọ̀bí. Eléyìí ni àbájáde àláàmì, bí kọ́bí tí mo ti lọ síwájú, sọ àbájáde ìyẹn. Lọ́wọ́ sáwà ẹ̀rù àbájáde àlá rẹ̀ òmìnir ìní tí àlá rẹ̀ tó jẹ́ pé tó gbà lọ onáàlìyàn onáàlìtúmọ̀ rẹ̀ sí ohun ìyáyà ìtọ́pù sọ ọ̀sọ̀bẹ́ fún bàbá rẹ̀ àìsàlá ilé fún wa nípa wípé ìjọba ilé ọmọ wọn lọ́gbọ́dọ̀ fún ìlànà fún ìtumọ̀ aláyẹ̀ òṣìṣẹ́ bẹ́ẹ̀ nípa wípé gbogbo

ọlọ́run ọba ti sọ aláàmì gbogbogbò ọdíjà aláàrá rọ̀bí àkọ́ ọlọ́run ọba olùsọ aláàmì olùsọ olùsọ lọ́dọ̀ àlẹ́fùmọ̀ ilé Yakubu nínú ọjọ́ bàbá bí Yakubu náà ní pé òun náà àdẹ́bí ọlọ́run àwọn àdẹ́bí ọlọ́run ti máa ń pàdé pa àlá bẹ́ẹ̀ náà ni Yusuf náà àwọn ẹgbẹ̀gbẹ̀ ó sọ ojú máa àlá àwọn tó ń jáwà níbi ọ̀rọ̀ wọn a máa mọ̀ nípa àlá tó àwọn ọmọ bẹ̀rẹ̀ ìgbẹ̀ wà ló bọ́ọ̀rọ̀ ìgbẹ̀ ìgbẹ̀ àwọn àmì ìjẹba àlẹ́ ìgbẹ̀ ìgbẹ̀ ìgbẹ̀ àláyé àwọn àlẹ́bí ọlọ́run àwọn àmì òdodo ní ọlọ́run bá ti sọ́ọ̀tì òdodo bẹ́ẹ̀ náà ló sí lórí pé àwọn tó ń fún wa ní ròyìn ní dáa ní ìgbà tí wọ́n lẹ́nu òun náà ní pé wọ́n jẹ́ ìṣẹ̀lẹ̀ pé ilé ní sí organization wà ní wọ́n fi alábẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn. Tí ó bá rí bẹ́ẹ̀ náà ó lè ní ìlú kọ̀rẹ́ jù rárá. Aláyọ̀ ojú ìgbò ojú ìgbò ojú ìgbò ọlọ́run tó ń bẹ̀. Wà gbà mí kílé fún jọ́yìn ọlọ́run bá ti ẹ̀jọ́ sí ẹ̀fẹ́ kò tó. Àná tó nígbà gbà náà òun náà wá ní pé àwa rí YouTube tọ́jọ́ wípé ọbẹ̀ wa dúpẹ́ oore tọ́rọ wọn bá tó ṣe fún so Yusuf wá ní ìlú ọbẹ̀ sọ pé á ah, ọlọ́mọ ìtòjẹ̀ kò fún ó ní orí ẹ̀lọ́gbẹ́ pé nígbà sọ nìyẹn ó ní ẹ̀wọ̀n eh, wo ní ọ̀pọ̀lẹ̀ àmìsànlẹ̀ tàbí fáìlì ìbẹ̀rẹ̀ òun náà ni ọlọ́run orí wà kọ́ ní àṣànàbí ọlọ́pọ̀ mẹ́sẹ̀ dáadáa fún mi o sọ ah, ah, àwọn abáṣọpọ̀ àwọn ìgbẹ́ àṣànàbí àti àṣànàbí láyé àwọn abáṣọpọ̀ bákan kan náà òun náà ó túmọ̀ sí bẹ̀rẹ̀ pàrọ̀ àwọn afárá kan tí wọ́n ní tẹ̀síbíìnì lọ́wọ́ àtẹ̀síbíìnì. Ṣọ́gbé náà ti kẹ́lí tẹ̀síbíìnì òun náà ní a máa rí pé ara fi jáàrì yìí á sáná ìlé yìí òun ni bí ìlé á sáná ìlé yìí kọ̀yẹ́kọ́yẹ́ pé bá ọ máa wà pẹ̀lú á sáná bí òdìgẹ́ pé bá ọ máa wà pẹ̀lú

pé ọlọ́run ó ṣe dáadáa ọwá ní alùkan láti sáńbí ọwá máa jẹ́ pé áàlù ẹni wá kàn sídà lẹ́ni tó ṣe rere sí ni ẹ̀yẹ́ lẹ́ni tó ṣe dá ọmọ rẹ̀ àwọn ọmọ pé bá lọ́wọ́ àwọn ọmọ tẹ̀sí ní ìlòdójú ní ló tẹ̀lé ọ̀dọ̀ àwọn ará nínú náírù àwọn àwọn nínú àwọn ni wọ́n ti tẹ̀lẹ̀mẹ́rin wípé wọ́n bá ti rí wọ́n máa sọ wípé ayé yẹ́ṣúrọ́bù bìá ìbáàdùn báàkì wọ́n ní yẹ́ṣúrọ́bù bìá ayé yẹ́ṣúrọ́bù fi ara ẹgbẹ́ jẹ́ wọ́n máa mú níbẹ̀ ìbáàdùn náà wọ́n wà ní yẹ́ṣírọ́bù wọ́n mú rọ́ sílẹ̀ ọdún rọ́ sílẹ̀ tó wà ní pé tí wọ́n jọ fi rọ́ yẹ́ṣọ́ láti jẹ́ rọ̀ wíìnà àti rọ́ wíyà ọmọ àwọn yóò rọ̀ wíìnà bì á ìdájọ́ láàrin wọ́n wà lọ mú tẹ̀sí nínú bí ibi ní wà lẹ́bi wọ́n mú o wọ́n wà mú lámù o wọ́n wà jẹ̀ àmú tẹ̀sí. tó tó kílẹ̀ bí a ní ti láì dáàbò bí wọ́n ń ṣe lọ́dọ̀ àwọn ará àṣẹ wọn láàbọ̀ nígbà àwọn ará kúfà àwọn ìpàdé àwọn ọjọ́ pé ara fi túmọ̀ ara wọn ìgbé ọ̀dà ìgbàgbà bá sọ rí pé dáàbọ̀ wọn ti fi ìgbà kó túmọ̀ sí ní oòrùn ìlà tó ara fi máa túmọ̀ ara wọn tó gbogbo ilé náà bàtà yẹnyẹn ìyẹn gbọ́dọ̀ máa fi wádìí dáadáa tó ní pé náà mọ̀ sí tó ní pé nígbà mọ́ ọ̀dọ̀ yẹ pé àwọn sánà fún ara ẹni pẹ̀lú ó lè lọ pẹ̀lú kí ni

lọ́jọ́ wọ̀ọ̀kẹ́ bí àjánà bí ìdí àkọ̀rọ̀ ìjà ní ìlera ìjì ọlọ́run ọba ó mà ti jọlá fún mi ó mà ti dáadáa fún mi títí tí àkọ́jà mi mìíràn sí nígbà tó mú mi jáde kúrò nínú ẹ̀wọ̀n àwọn àfáà wa ń wọ́n gbé ẹyọ kan tí òun náà ni eh, Yusuf dárúkọ ó ní ibi àfọ̀rọ̀jà nínú nínà wọ́n ní kí ló lọ́dọ̀ á wípé kò sọ wípé ọlọ́run ọba rẹ̀ náà nílẹ̀ ní júpì òsì sínú kòtò ọlọ́run bá mú jáde kúrò nínú kíni ọ̀rọ̀ nínú àbọ̀ àwọn ọ̀gbẹ́gbẹ̀ kọ̀ wá dá kọ sínú kòtò ọlọ́run bá mú jáde kúrò ọlọ́run bá mú jáde kúrò nínú kíni ọ̀rọ̀ ẹ̀wọ̀n ètò tí àwọn àbá wọn náà ní pé wọ́n wà máa wò o tó sọ gbogbo ló bá yìí ọ̀wà ní tí kí nìkan náà bá wọn náà ní pé níta máa ní àfòwí yìí á ti ṣe torí pé kọ̀kẹ́ ó sọ fún ẹgbẹ́ látẹ̀sẹ̀ rí nípa àlẹ́ ikú ó ní ẹ̀jẹ̀ títí ní o ní òní máa mẹ́ṣẹ̀ rẹ̀ mọ́ débi tó máa di ẹ̀sọ́ parẹ́ lọ. ara bá lọ wípé ìjọba ní yẹn pé torí kó ti wòrí pé ẹ̀jẹ̀ àwọn tí sọ ẹ̀jẹ̀ àwọn ọmọ ẹ̀yà rẹ̀ wípé owó òní máa mẹ́ṣẹ̀ ẹ̀jẹ̀ wọn mọ́ tó ẹ̀jẹ̀ tuntun mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ Báyìí òjíṣẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà ti dáadáa fún nígbà tó mú jáde kúrò nínú ẹ̀rọ. Sọ àwọn afáà wa wọn wà lọ́sílẹ̀ wípé tó ti kó ti promise wọn wípé òun ò ní dárúkọ ẹ̀sẹ̀ ọmọ àwọn kan lọ́gbọ̀n. Àwọn wa lọ sí gbòmí àwọn ní ìkọ̀rọ̀dì wọn nílẹ̀ sí júlẹ̀ àwọn ọ̀dọ̀. Ìjẹ́ bọ́lá wa ti jáde kúrò nínú pé orí ọkùnrin ló ń sọ fọ́tò ní púpọ̀. Dọ̀ wọ́n sọ máa rí pé ó tó ní púpọ̀. Lóòrùn tọrọ jẹ́ wípé àdánwò kan lágbára jù fún nínú ọ̀sẹ̀ tí wọ́n bí sí rẹ̀. Ìdíjì tí wọ́n kòtò àṣàjù ara rẹ̀. Àdánwò eléyìí ló lágbára rẹ̀ torí pé inú bí jẹ́ǹtì sí o lẹ́bẹ̀ẹ́ kú bẹ̀. Ìgbà ẹ̀wọ̀n ọ̀yọ́ta àwọn ọmọ tó ń jẹ àwọn ọmọ tó ń rẹ̀ wá. Ìgbà ẹ̀wọ̀n Ìwọ́n lọ bá pẹ́ ṣùgbọ́n ní mú jáde ẹ̀rọ ń sọ ìkọ́jú rẹ̀ jáde kó nú ẹ̀wọ̀n wípé òun ó fi àti. Ìbàdàn mú jáde kó nínú inú gàgà ọ̀padà Sọ ni Ìbàdàn mú jáde kó lọ́wọ́ ọ̀la yẹn ti kí ni Àwọn àwọn ń gbìyànjú. Wọ́n náà bá dúró náà, wọ́n náà èrò nígbà bá dúró náà wà, bá ti lé ní ilẹ̀ ìjọba. Torí ní àkọ̀rọ̀ ọjà ní ilé àti nígbà tọ́rọ wọn bá mú mi jáde kúrò nínú gínà nínú tẹ́ẹ̀nì kúrò nínú ẹ̀wọ̀n. Ràjá àbíkú nílẹ̀ ìbádìí wọ́n ni wọ́n jẹ́ àbíkún nígbà ìgbàdì ọ̀rọ̀ wọn tí wọ́n bá ń jẹ́ kí gbogbo yín pátá yẹn ọba ń kó gbogbo yín wá nígbà ìgbàdì ọ̀rọ̀ máa ń kó yín wá láti láti fi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé ti ibẹ̀ kọ̀ọ̀dá tóbi dáwà ẹgbẹ́ bá bíbí náà pè láti tó ọ̀rọ̀ inú ògbóni síbi dáhàwà ó sì kọ́ láti tó bí wọ́n lé nínú ọwọ́ sí ìlú wọn sọ ilẹ̀ bí sọ́ọ̀ ẹgbẹ́ ìlú kan jẹ́ pé ó ti gbajúmọ̀ lẹ́gbẹ́ ìlú ńlá mi ìlú tó tóbi ẹgbẹ́ òun dà sí ìlú ńlá fún gbogbo àwọn pẹ̀lú àwọn tó wà nínú àgbègbè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọwọ́ gẹ́gẹ́ ìpàjá àti kọ́mù ìlẹ̀ ìlẹ̀ ọlọ́wọ́ bá máa fi fún níwá ó mú ó tàbí kiri tí kó wá rẹ̀ pé ọlọ́run ọba bá mi mú níwá láti kí ni ọ láti ibi bẹ́ẹ̀ ti wá àwọn afáàbò ọmọ ẹgbẹ́ níbẹ̀ kò tẹ̀lé bí ọ̀dọ́ rí dé láti ọgbà mi ní nàìjíríà láàyè yẹn ti rí gẹ́gẹ́ ní sọ kọ̀dọ̀ gbé láti gẹ́gẹ́ ní nàìjíríà sọ ẹ̀tọ́ wa wá sí jẹ́ pàmò ẹ̀ẹ́ ìgbàgbọ́ ìbáyìí ẹgbẹ́lẹ́ ó lè ní òun náà lè fi lọ òun náà lọ mẹ́ńṣàn tó báyìí ẹ ti lọ́wọ́ bá ti mọ́ wá sọ́dọ̀ rẹ̀ òun ló mẹ́ńṣàn ọ̀rọ̀ sọ wípé òfin mẹ́ńṣàn kankan bí ọjọ́ pé ọjọ́ pé wíwá ti gbé ẹwà nínú ìnira ẹwà nínú ojúkù ẹwà nínú ojúkù ẹwà nínú ibi torí ẹ ọlọ́mọba wa ti kí ni o ọlọ́mọba wa ń bójú kú bẹ́ẹ̀ wọ́n tọ́jọ́ mi kẹta àwọn gbádùn náà tó ó bẹ́ẹ̀ lọ́wọ́ wọn bá lórí orí ìwọ̀n náà pé orí tọ́lọ́ wọn bá fi fún ìwọ̀n ọwọ́ ní lẹ́yìn tí ó fi bá ní ọwọ́ ní bá ní ànájágọ́ṣẹ́ ìdán lẹ́yìn ìgbàgbọ́ jẹ́ pé ìyá jagun ṣe ìtàn tọ̀ jésù bá ti fi sí ọwọ́ rẹ̀ tọ̀ iṣẹ́ ọwọ́ èṣù òun ni kẹ́ńtọ́ tó fi ní ọ̀rọ̀ lásìkò ọ̀nà ìtàkì sọ nínú ìsọ nínú àwọn àwọn alákọ̀ọ́dọ̀ èṣù èṣù ni máa ń ṣe mẹ́rin fún fún àkùnrin jẹ́ kéèyàn ọmọ nǹkan kéèyàn máa ń ṣe máa ọwà ní lẹ́yìn ìgbà tó jẹ́ wípé èṣù ti ṣe ìsọnù láàrin mi àti láàrin àwọn ọmọ àyà mi. Sọ̀rọ̀ ẹ̀rí pé àwọn méjèèjì ló ṣàfihàn nǹkan sí i. Tó kù lọ́mọ pé owó ò ní máa mẹ́ṣẹ́ ẹ̀ṣẹ̀ ló wà láàrin àwọn ọmọ. Ẹ wá wọ̀ ní wọ́n tí èsì ọ̀rọ̀ rẹ̀. Ó wá ń gbé kalẹ̀ ní pé èṣù ọ̀gbọ́n òun ló ṣe kí ni o òun ló mú wá ìsọnù tẹ́lẹ̀ láàrin àti láàrin kí ọ àwọn ọmọ àti tó wá àwọn ọmọ ẹ̀yà rẹ̀ àwọn láàrin wọn àti láàrin ọmọ ẹ̀yà ọmọ ìdílé ọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ yìí ọmọ ẹ̀yà ti wá <laughs> àwọn ọmọ ìyá mi lẹ́pàá bí tún fi àgbáyé ọ̀kà àwọn ọmọ ìyá mi tó jẹ́ wọ́n wù àti ọ̀dà sí ni ọlọ́run ti kẹ̀ nígbà yẹn ó ti dápọ̀ àmì ìlú wọn ni tó dé bí ìkọjá pa àyè mọ̀ ra ọkàn lọ pé ọkàn kan fi ti pé èṣù òun náà lọ jẹ́ pé kí ni òun lọ́lọ́ wà kí wọ́n mú lọ́wọ́ jẹ́ kí àti láàrin àwọn ọmọ ìyá náà. ومن ربي لطيف لما يشاء Ìjọba tí a ní ẹgbẹ́ ẹgbẹ́ láti ìfún lára ọkọ̀ ọlọ́run láti ìlàrọ̀ sí láti ìfún. Wọ́n láti ìfún yìí, ìfún màbẹ́ ìjìnlẹ̀ ìgbà ní òun aṣọ ọ̀hún fún oṣù fún ààrùn ìtumọ̀ ẹ̀mí wípé ọlọ́pọ̀ ọba jẹ́ làtíìfù àdìgbò mú sínú ìlànà yóò jẹ́ pé òbí sọ̀rọ̀ mú sínú ìyẹn lọ sọ áńtàmẹ̀sì sọ ọlọ́pọ̀ ọba jẹ́ àdìgbò mú sínú ìlànà àmàjẹ́ làtíìfù ẹ ti máa ń ṣe dáadáa sáwọn èèyàn. Lẹ́wàá gbàrà làkìfà máa jẹ́ ọlọ́run bá jẹ́ àyà álímù bí dàkọ́ ìkìlì òmùmù ìwágbọ́ wa nìyà. Ọba tó mọ gbogbo àwọn àlámọ̀rí tó ṣòro gbọ́yé. Àlámọ̀rí tó jẹ́ wípé ó pẹ́ ó le. Ọlọ́run bá bá lé bínú ọ̀gá ló jẹ́ pé òun lọ mọ̀ á. Lẹ́yìn ìgbìyànjú, òun ni làkìfà máa ń túmọ̀ àṣà méjèèjì òun àti ìfòmọ́ túmọ̀ àti. Sọ ṣùgbọ́n níbi bí àrí wípé mọ́rí ló wà níbẹ̀ lè mọ́ra yàṣá olúwa rẹ̀. Yẹ̀rì pé ọlọ́run ọba làti fún kápún ẹlẹ́kejì yẹn, ó máa sún wọn ju kápún ẹ̀ lákọ̀ọ́kọ́ lọ. Ọlọ́run ọba ni ọba tó mọ gbogbo àwọn nǹkan tó pa láàmù yẹn láàmù yẹn má bèrè gba ilẹ̀ fún mi kà fún ọmọ àwòrán lọ fà má níbi kí ni ọ máa yà ṣá inú kẹlẹ ọmọ tó kẹ ọmọ àwòrán lọ lẹgí ni ó tọ fà má sínú ìtọ́lọ̀ wọn bá fẹ́ fún Yusuf bọ́lá bá fẹ́ ni gbogbo tó pamọ́ síbẹ̀ pàtàkì ẹ̀rọ ìdí nínú ọlọ́run ọ̀gá ló fẹ́. sábẹ́ làbí fún ìmọ̀ ilé àṣà ẹ̀rọ làbí fún ìmọ̀ àlọ́. Ìjọba ti gbé ọlọ́wọ́ ọ̀rọ̀ ni wọ́n ti dára dáa sí nínú àwọn ìdí máa ń tà àwọn ọmọ ìgbà. Náà. Ìnáwó aláàlímù láàjì. Ọlọ́run ọba yìí Ìnáwó Ẹgbẹ̀gbẹ̀ làtífù yẹn ara gbé nínú náà láti dúmọ̀ ẹ̀sìn náà mẹ́. Pé ọlọ́run ọba lọ́gbà tó wá mà. Àlámọ̀ èyí tó fojú hàn. Àtàlámọ̀ èyí nínú àtẹ̀yí tó pamọ́ òní láti ọ̀rẹ́ pàṣẹ nínú. Ọlọ́run ọba lọ́gbà tó mọ àlámọ̀ èyí tó fojú hàn. Àtàlámọ̀ èyí tó pamọ́ ọlọ́run ọba lọ́gbà gbogbo ẹ̀. Á gbé àkèyí ọlọ́run ọba náà ni ọba ọ̀jọ̀gbọ́n àlẹ́bí ìyálọ mú kó làṣẹ ìdí ọ̀nà òun ẹlẹ́gbẹ́ máa fi gbogbo nǹkan tí fẹ́ gbóbi sí ọlọ́run ọ̀jọ̀gbọ́n náà ló mú láti fẹ́ gbóbi sí tó bó jẹ kó ṣètò ọ̀rọ̀ yóò sùn lọ́nà bá ti ọlọ́run ọba ìfẹ́ kó bẹ̀rẹ̀ wá débi tí ó dé tí ó ti dé ọlọ́run ọba tó mọ̀ tó pamọ́ síbẹ̀ gbogbo dọ́ àbíjọ́ pamọ́ ọlọ́run àpapọ̀ kò dẹ̀ ní kẹjẹ kẹ́ẹ̀ àkọ́jọ́ pé yóò ṣe ṣe dé oṣù tí ìtànà wà náà tó eléyìí ju àyà ọdún ìrẹ́jù tó ní àyà ọdún ìrẹ́jù a ṣe níbẹ̀rẹ̀ tó a rí nínú àyà ọdún ìrẹ́jù yìí ní Yusuf ó ti jẹ́ aláàánú sí àwọn òbí rẹ̀ nípa wípé ó fún ọmọdé ó fún náà àrígbẹ̀gbẹ̀ ọlọ́run ọba ó jẹ́ kí àlà yusuf ó di òdodo òdodo yusuf kan lọ́ba pé ọlọ́run ọba sọ àlà mi ó sọ mi. lẹ́yìn wọ́n gbà náà àdúrí bẹ́ẹ̀ nípa bí yusuf ìwà rẹ̀ ti dáa púpọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ń sọ ọ́ jáde nípa tó ti tàbí kúrò tẹ̀lé àwọn ọmọ àyà rẹ̀ òun ló jẹ́ nǹkan tàbí ilé ìyípa ni ó mà tún sọ́ọ́ jáde ó wá ní kẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ ẹ̀ẹ́dì kan lólẹ̀ ó máa ń jìlá ti sọ jáde àti ìgbẹ́ náà jẹ̀kù ó láàrin ilé tí ẹ bí ó pàdé ní tẹ́sí àwọn ìfẹ́sífẹ́ orí ọlọ́run lọ́rọ̀ pé nígbà tí wọ́n bá mú ní wá láti ìfẹ́ wa nínú ìjẹ̀kù náà ní kọ́lá wọn mú ẹ̀já rí kó nú ẹ̀wọ̀n tí ẹ̀ bá wà nú ẹ̀wọ̀n ìṣòro ẹ̀wọ̀n ìṣe àdìsẹ́ lọ́lẹ́gbẹ̀ẹ́ Tọ́lá mú ẹjá rí kó ní ẹ̀sìn ìjẹ̀kùn lọ́wọ́ bá ti fún yàn. Tọ́lá ara àwọn kan tẹ́ pé àtàǹfààní. Báyà wọ́n yàn wọ́n. Lọ́jì bá dé àgbà ìtàlẹ́ ìlera ìwà àìláńtàlẹ́ ìlera تحديث السماوات والأرض أن تولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. Ọlọ́run ṣe ẹ̀yà yìí, ọlọ́run ayé àtògbẹ́yìn tó fẹ́ ṣàlàyé fún wa nípa ìkan Yusuf. Aya tó gbẹ̀yìn yìí. Aya tó wá gbẹ̀yìn yìí. Yẹ̀rù jẹ́ pé àwọn àfáà wọ́n jẹ́ kó yẹ wà rí pé níbi aya yìí o, Yusuf tọrọ àdúrà bẹ́ẹ̀. Ó jẹ́ kí ní ọ̀nà bá a ti máa ń tọrọ àdúrà. Ìyẹn sáré jábọ̀ nínú àdúrà ọ̀pọ̀ àgbà wípé ìràhàmù tí a bá jẹ́ pé àlàáfún mà àlàáfún àti oṣù ẹ̀ ọ̀já wọnú àti àbàyàn gẹ́gẹ́ ní ọjọ́ mi dé ìwọ́tọ́ lẹ́tọ̀ọ́ pé ká máa jọ́sìfù ní àlàáfún mà ìràhàmù kẹ́yìn tó rí ọjà ọdún sí ọjà náà lọ ọgbọ́dọ̀ ní lájú kàtọ́ kọ̀ọ̀kan sọ síwájú. Si lásìkò wá sọ síwájú ẹ̀kọ́ lórí fún ọgbẹ́ ṣàdúrà so lásìkò sọ síwájú yẹn oṣù wa láwọn alábùkù yẹn ọgbọ́dọ̀ jẹ́ rí pé àwọn kankan wà tó sọ fún wa inú ẹ̀ ni pé ẹ̀rọ ọba ti sọ orí wọn olùkọ́ ìjọba ọba ti sọ. dídúpẹ́ náà ni pé òun ṣe mọ́ pé á ah, ọ̀rọ̀ ọba olùkọ́ ìjọba ìjọba Ilé náà ni gbé kó o ṣe ìbáàtù tàbí ìjọba. Kó o ṣe ìbáàtù ní pé ẹyọ kan lọ́lọ́run. Kó o ṣe ìbáàtù rẹ̀. Mo bá jẹ́ pé inú kọ́ ọjà kan ó kọ ọlọ́run, ìròyìn ọlọ́run, iṣẹ́ ọlọ́run. Sọ ọjà akọ rẹ̀. Ó ń sọ pé ọlọ́run bàbá tí máa ń pààyàn, bàbá tí máa ń ṣe ìrọ̀lẹ́yìn. Gbogbo àwọn kan wọ̀nyí, ọmọ jẹ́ pé yóò kọ̀ọ̀kan ṣáájú. Tó o ti kọ́kọ́ jẹ́ wípé ó fi ṣe tàwọn tù ọwọ́ abẹ́rẹ́ nǹkan tó ń fẹ́ ní ìwà ìwà. Ìyá rẹ̀ jẹ́ pé gbogbo tó wà wájú ìpàdé rárá òní Yusuf kọ̀kọ̀ sọ. Àdé àgbègbè ti lọ parí ìgbà wá parí mo ti wá wà ní ọ̀lẹ́ Àwọn àbá àwọn ìgbàgbà bá ń bá lọ, wọ́n jọ pé àdúrà yìí àwọn kẹsọ ah, rí pé wọ́n pẹ́ àárín ṣùgbọ́n ọ̀gá àbá àbájọ àbá ah, náà wọ́n nígbà tó fẹ́ kú òun náà ní àdúrà fi ṣe èyí nígbà tó fẹ́ kú àwọn àbẹ̀fẹ́ àwọn ọ̀gbìn ara àdúrà ọjọ́ àdúrà ìlọ́dọ̀ ọlọ́run èyí sì ìgbà tó fẹ́ kú torí pé kí ni o ìjọba ọba ti ṣe fún oríṣi ọlọ́ba ti ọ ti borí gbogbo wàhálà rẹ àwọn ẹbí ẹ̀ wọ́n ti wà pẹ̀lú ẹ̀ wọ́n ti gbé pẹ̀lú ẹ̀. ó lẹ́bi jọlọ́lá nílẹ̀ mi sọ ọ̀rọ̀ ọba ti ṣe orin tó ga ọ̀rọ̀ ọba ti ṣe fún Yusuf. sọ̀rọ̀ ọdún máa gbé ibi bí ọlọ́run bá níbi ọlọ́run bá tún orin fún òun ẹgbẹ́ kú ẹ̀ ti dé nígbà náà. Èsè pípa yá ikú rẹ̀ ó ti dé nígbà náà. Ọmọ ajé ẹni tó ṣe wí pé ibẹ̀ ló ti wá ń tọrọ lọ́dọ̀ ọlọ́mọ ọba ìgbàwá fani mùsùlùmí wọn a lè dé kù ní àkàndọ̀ wípé ìtòsí ilẹ̀ náà ní pé ọ̀tọ̀ ìtòsí ẹ̀mí tọrọ fún nílẹ̀ olóòfẹ́ fún abẹ́lẹ́ àbọ̀tọ̀ kó bẹ̀ fún àwọn ọ̀fẹ́ fún ìtọ́jọ́ ní pé tí mo bá fẹ́ fún ọlọ́run pa mi lé fún ní mùsùlùmí

àǹkẹ́lẹ́kẹ̀ẹ́ta ni òmìnira ní pé ìjọba ọba fi ń jẹ́ ọlọ́run a máa sọ pé ọlọ́run ọba nìkan ló yẹ pààyàn ara sí ara mi òun ni yóò lè dá èèyàn olókàn tó èèyàn kò fún sí ara mi tọ́lọ̀ fi ń jọ náà ní o ìrántí ìbá tuntun

ìwọ ọlọ́run ọba pẹ̀lú pé nǹkan mẹ́ta wà wà tẹ́gbẹ́ lọ sí ìwú bí àwa ti wà nǹkan mẹ́ta wà tẹ́gbẹ́ ṣe tó máa ń tó bá wù sí ìyá ìwọ ọlọ́ba tó rọ dáhùn ìwọ ọlọ́ba tó rọ ní ìwọ ọlọ́ba tó nǹkan ọ̀rẹ́ ti pẹ́ ìwọ ọlọ́ba tó ọjà gbogbo nǹkan ìwọ ọlọ́ba tó ní gbogbo nǹkan ìwọ ọlọ́ba tó nǹkan túnmọ̀ ohun ẹ̀rọ pé àmì kọ́lé kú àmì bóyé kú àti ẹ̀jẹ̀ Forget that guy who limited that within our Ọwọ́n ni kọ́ ní ọjọ́ ìdárí ìlà ìlú Ọwọ́n ni wọ́n lọ́wọ́ bá kọ́ ní àjẹ́ ìtàrí nílẹ̀ ìlú. Ọ fún mi, àjẹ́ ìtàrí ní àgbàjọ́ ìlú, ó rẹ̀ fẹ́ Ọlọ́run kó mọ́ gbogbo ẹ̀mẹ̀rin, ó di fún mi ní àwọn apákan nínú nínú nínú ọ̀la. Kí ni àwọn ọlọ́run ọba fún? Òun láàrin pé òun kọ̀ǹtú kọ̀dá inú ẹ̀ áwùmí. Gbogbo tó bá ti ń jáde nílẹ̀ mísírọ̀, òun lọ́nà parẹ̀. Lẹ́yìn ọ̀la ẹ̀dẹ́gbọ̀n ni pé ẹni tó jẹ́ ọba rẹ̀ mísírọ̀, ọgbà rí pé Òun àbí Yusuf Yusuf ti dàbí kí ni ọ ẹni tí wọ́n ti lọ sí orí àbí ní ìjà rẹ̀ ẹgbẹ́ kò sí ìgbàlódé. Tọ̀sẹ̀ pé olùkọ́ ni pé Yusuf kẹ́kẹ́ àrà ní ìtura fún. Ẹgbẹ́ lẹ́yìn ọba lẹ́yìn ọba gbẹ́gbẹ́ àwọn àtẹ́sẹ̀ báàkì ní pé mẹ́ta tó bá yẹ kú òun ẹ̀rọ padà wájú ọba. Ìtẹ́sẹ̀ báàkì lọ́dọ̀ àwọn áárí ìkìtà tó tọ́padà wá jẹ ọba nílẹ̀ ìbísà tọ́padà wá kọ́ńtù ilẹ̀ ìbísà tó wọ́n sọ bẹ́ẹ̀. Màá lọ́ọ̀ kan o, ìdí ìwà àdìsọ́ nípa náà ní kékeré kò jẹ́ ẹni tí ń kọ́ńtù ọ̀dà ìmọ̀lẹ̀ sáàmù. Náà, ọ̀wọ̀n ni wọ́n máa fún mi ní báwẹ̀ ìwé ìsìn náà. Wàá rí láǹfààní ìrìn àwẹ̀ ìrìn. àkàrí. Bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba tuntun lò ní báradọ̀ tààrí ilẹ̀ ní bára ti máa ń ṣàlàyé àwọn àlámẹ̀rí pẹ̀lú àwọn afẹ́rẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun láti rí pé ọ̀rọ̀ nípa àlá ọlọ́run bá fún mi bá a ti mú Ìjọba wà pẹ̀lú ẹ̀ náà, ẹgbẹ́ ẹ̀dún lè lò tó ń jẹ́ ìmọ̀ àǹfààní lórílẹ̀ ayé náà, wọ́n ti kò sílẹ̀ náà. Ọlọ́kàrà bẹ́ẹ̀, ó ti jẹ́ fọ́lọ́wọ̀n wa, pé ọlọ́run ọba tó ti mọ̀ bá àti máa ń túnmọ̀ àdáa àdọ́rọ̀ bá ń dùn owó ìgbàlá ìgbàlá tààrí ààbí ìyá ọmọ jẹ́ pé àwọn wá ìṣòwò alátọ̀nà ọ̀rọ̀ bó ládé tí mo bó láti ń sábà ní ẹ̀sán ọ̀rọ̀ ọmọ bá tó fi. sọ̀rọ̀ nígbà yẹn ní ìṣẹ̀lá ó sọ ìjẹ̀kù ọ̀rọ̀ wọn bá ké fún. ṣé wàá fẹ́ bẹ̀rẹ̀ kan rí ọlọ́run èèyàn ọlọ́run sọ kí ni ọ ìjẹ̀kù ọ̀rọ̀ wọn bá ké fún yàn. فاطر السماوات والأرض Ọmọrí ọlọ́wọ́ bá ní bá fẹ́rọ ìsànláwọ́sí ìwọ̀lọ́gbà tó ọjá sọ́mà. Ìwọ̀ náà ni ọ̀gbà tó ṣe wípé ìwọ̀ náà lọ dá ilẹ̀ ẹlẹ́ sọ. Ó lè kàwàkọ̀ náà pa, ibi sọ́mà àti ẹlẹ́ nìkan gbogbo nǹkan bá káyẹ̀ẹ́yà ọlọ́dún kí ni ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ wọn lọ́dá yìí láàrin gbogbo náà lọ́wọ́ láàrin ọjọ́ fún ìjà kan méjì ìwọ̀n lọ́dá sọ́mà ìwọ̀n náà sọ́mà àti kí ni ọ Thank you.

ìwọ ni ọ̀rẹ́ ẹ̀yìn sọ ìwọ lè jẹ́ pé kí ni o ẹni tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀yìn àmọ́jọ́ rẹ̀ a lè tún máa jẹ́ kí ni o wá ní àjẹ́sì ẹni tó jẹ́ pé òun darí èèyàn ẹ̀dùn pápá nìkan ìwọ ni olùdarí mi láyé àti láyé ìyáàmọ̀ torí pé ọlọ́ọ̀bá ọlọ́ba tó ń darí mi ọlọ́ba olùdarí mi ọ̀darí ìdílá ìwọ̀n náà ló jẹ́ ni ó àdúgbò ọ̀rọ̀ jẹ́ kí ni ó ọ̀rẹ́ ènìyàn máa jọ rẹ̀ ẹni pé wọ́n jẹ́ olùrànlọ́wọ́ fún mi láyé àti láwùjọ lọ. àti àwọn ìlú ní bàbá àwọn kan tó rí jẹ́ ìjọsọ ní pé àwọn àgbà ní káka á ń dà Kápúmọ̀ rẹ̀ ìdí ni ó ìṣà. Kàmí kún wà ní yí ìjà pàtó. Àrẹ́gbẹ́ jẹ́ wà ní yí ìjọba wà pàtó. Bọ́lá mi lẹ́nu ìjà. Kọ́wàá ìjọba. Obìnrin lè bá ìgbé ọlọ́run ọba ní sínú ọ̀nà àyẹ̀wọ́ láyé àti láti ọjọ́ wa fi kí ni ọjọ́ wa fi Ẹgbẹ́ bá fi gbọ́ òṣèré ní àbáwọ̀ṣe. Ìgbà tí wọ́n rẹ̀ ń bu amẹ́ níbi ìjàwọ́ fún mi. Ìrẹ̀lẹ̀ ẹ̀ka ni wọ́n lọ yí pé wọ́n ní wọ́n ní àmì gbogbo ó lè bá àjọ jẹ́ ó lè bá àjọ jẹ́ kí ni o ìṣá ọ̀sẹ̀ pọ̀. Ẹni tí wọ́n bẹ̀ ẹ̀ka sílẹ̀ kí ni ọ̀sán bá ń lò. Ìròkè ìjọba Ọlọ́run ọba pàmí lẹ́ni tó jẹ́ wípé màá jẹ́ mùsùlùmí. Tọ ọlọ́run ọba pàmí lẹ́ni tó jẹ́ wípé màá jẹ́ mùsùlùmí. Ẹgbẹ̀sọ̀ fún alẹ́ ìkan ẹgbẹ́. Àwọn kẹta ìgbẹ́ nǹkan tó tẹ̀lẹ̀ ibi bí mi ní pé ó tọrọ fún pé tí ọlọ́run ọgbọ́n wá pa òun torí wípé àwọn ọ̀rọ̀ kan wá lọ́dọ̀lẹ̀ inú àbá ìtọ́wọ́lọ́dọ̀dọ̀ pọ̀tàrà dàrẹ́ẹ̀tì náà tó jẹ́ wípé òun lágbára pọ̀ so ọ̀rọ̀ lọ́dọ̀dọ̀ pọ̀tàrà ní pé láàbùyẹ́ ti نبي من الأنبياء الموت إلا يوسف النبي كان هو نبي مطر àyàfi Yusuf ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ láyé pé àrẹ́bì kan ní àwọn ní ìkọ̀tọ̀rọ̀ fún àyàfi ẹ̀kí náà Yusuf ọjọ́rọ̀ búlù àwọn afá àwọn òmìnir tí ó ní bẹ́ẹ̀ àbíkú lọ́wọ́ ẹgbẹ́ abágbọ̀rọ̀ kọ̀ọ̀dáadà wọlé wọ́n sọ fún ni wọ́n sọ di ẹ̀dọ̀ fún wọn ọ̀dọ́ ní kíni o ẹ̀dọ̀ fún ẹlòmí pé nínú ọ̀dọ́ tí wá ẹ̀rù sọ̀rọ̀ tó lọ́ba tó lọ́ba tó dákú mẹ́rin wọn ọ̀rọ̀ yìí kò tó torí ọ̀rọ̀ méjì nínú àbá ti sọ̀rọ̀

tó àjọ́rò rẹ̀ nígbà ọ̀yọ̀ ń jẹ́ ilé àwọn àdínlẹ̀ sọ wípé ó sọ̀rọ̀ ìkú àwọn ọlọ́pọ̀lọpọ̀ fún àwọn apákan lọ síbẹ̀ torí pé kọ̀ lẹ́tọ̀ kéèyàn jẹ́ ibi ọmọ sọ̀rọ̀ ìkú oníṣẹ́ á òun jẹ́ kú báyìí nípa ọ̀sán rẹ̀ àbíkà fẹ́ kà fún wa nínú bùkọ́rí àti mùsùlùmí lọ́wọ́ ó ní láyàgà gbẹ́nà yánà àhàdúkù olùbá ẹnìkan nínú yìí ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ikú ìgbà ọmọ bàbá ẹ̀ náà jẹ́ra ọdún ọ̀rìn ìdúró ìyára ó yẹ kó lọ́pọ̀ ọmọ sí nira náà ìyàwó ọ̀sọ̀rọ̀ ọ̀nà kan bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ tọrọ tọ́ lọ́gbẹ́ ìnira kẹ́kẹ́ lẹ́sí ọwọ́ ẹgbẹ́ ara ah, ìnira ìfọ́ ọwọ́ òṣèlú bá ní kí máa mú òsì ìyàwó kàyọ̀síyà kẹ́mi ẹ bá jẹ́ ní ire lẹ́yìn ẹ̀yọ́ máa kọ̀ntínú oṣù kọ́tọ́rọ́ kù wọ́n yìí máa mú sí ọ̀làlọ́wù ẹ̀ṣà ó lè dẹ́gbẹ́ bí ibú wá ní ó lè fi ibi gbé ẹ̀mí ẹ̀jẹ̀ kù kó lè kí ni oṣù tọ́lọ́ kú náà ṣùgbọ́n ní àbájú ilé ìgbàgbọ́n jẹ́ ìrànlọ́wọ́ ọ̀nà mẹ́tọ́ọ̀dù ìṣọ́rọ̀ bá ní gbogbo pé ọ̀rọ̀ àmúmọ̀ àìyí àìyí máa ká ní sílẹ̀ àyà fún ẹ̀yọ̀ ọ̀rọ̀ ń tẹ̀lé lẹ́mìí tó bá jẹ́ wípé kí máa tẹ̀lé olóore fún mi wàtàwọ́ sáré ní ìlàkà àti ìwà àti ẹ̀yọ̀ mi ọ̀rọ̀ pa ní ìgbà tó bá jẹ́ ṣùgbọ́n wọ́n gbà wípé títí sí náà láwà ìyẹn ló tọrọ lọ́dọ̀ náà fi kọ́ náà fọ́ fọ́. Sọ títí sí náà bá wà. Sọ títí sí náà bá wà wọ́n gbà wípé kí ni o èèyàn lè tọrọ lọ́dọ̀ ọlọ́run ọ̀la ló kó pa o. Àbí ìta fẹ́ tàbí àdìsí mọ́ àrùn. Lọ́mọ abẹ́jọ́ gbọ́ wa àti àwọn àbẹ̀rù ọwọ́ ọjọ́ náà dé wá ìdá ara ní tàbí kan omi ìwọ ọlọ́run tó ọba ń lérò pẹ̀lú àwọn èèyàn ga fífi nàtàrán lẹ́gbẹ̀ẹ́ fífi ẹ̀rọ fífi ẹ̀rọ ẹgbẹ́ wọn mú yàn pé ọ̀rá ọ̀gbìn wọ́n bá mú kankan wọ́n bá fi fáwọn ìtọ́ rẹ̀ dànù. tó gbogbo bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ obìnrin tó gbogbo ọ̀rá ẹ̀ṣọ́ jí wọ́n dànù wọ́n lọ́jọ́ bá dé bá fífún ìjọba fífún ẹ̀sìn tó fífún àwọn ẹ̀sìn So mọ̀ ya wọ́n ti dùnà tó lè rẹ́ máa jọ àkọ́nà tó wà dùnà náà lẹ́sìn ẹ̀ wọ́n wọ́n yà lọ́jọ́ àti kọ́ọ̀bì bàtà wọ́n ti sọ ní ilé ìjà dé ní ọmọ fún Lẹ́kọ̀ọ́ bá ẹgbẹ́ ọmọ bẹ́ẹ̀ kéèkì àwọn ẹgbẹ́ pẹ̀lú wàhálà nínú ẹ̀sìn ọ̀rọ̀ nǹkan ní. Vera mutu mace mana wani ne Sonra da haber yani dedim. Şu aradan şöyle başlaran diyor. Bakın yol yere gitti bani. Ama bütün takımları bir bağlı ki bir noktada kolon kumun orada. Sonra bir de Meryem Meryem Olùsọ̀kọ́lọ́ ti wọ ọlọ́ ọba ìyà rí ìtàní ìlú kọ́bí àhá. Ọlọ́run kó o ma ọmọ tó bí ayé ọgbẹ́ ààbí ọkẹ̀ sí. Ọmọ tó bí ní ààbí ọkẹ̀ sí. Níbo ló fi sọ Nàìjíríà àbúkà mọ́ àṣọ́kì bàbá rẹ̀ jẹ́ ìyàgbúnà. Sọ ìyá rẹ̀ ẹ̀jọ́ jìnà wọ́n rẹ̀ Ẹgbọ́n wa jẹ́ àjá ìdí ẹ̀gbẹ́. Ọmọ náà ti gbọ́n sí méjì, ọmọ tó wá mọ̀ sọ̀rọ̀. Tó látọ̀ wà bẹ́ẹ̀ tí wọ́n bá jẹ́lẹ̀ dáhùn, ó jẹ́ pé wọ́n mú àbá àwọn ẹgbẹ́ ẹ̀ka pọ̀lọ́mọ pé ọmọ òde ìsìnà àpọ̀ ẹ̀rù jẹ́ pé lára ọdún tó jẹ́ pé ṣe lẹ́tọ̀ọ́ nìyẹn nínú pé ìyẹn sọ fún ìfẹ́ sọ fún kọ́nà fún wa wọ́n pa òun. ọ̀dọ́ bá jẹ́ ọtí ẹ̀ kí ọmọ kẹlẹ́ òkè náà pé ó ṣe kí lọ náà.

ìjọ àdúrà tó ń ṣe ní tí ó ní ìwọ ọlọ́run ọba ìdá áánà ajá nígbà bí bá gbé tí mo fẹ́ kú. ó ṣàjọ àyẹ́lẹ̀ ní pé kí ni ó bàwá fa ní mùsùlùmí wà á lè tètè ní ìlú sọ̀rọ̀. tó eléyìí ó wà. sọ̀rọ̀ kí ni ọ̀sọ̀rọ̀ àdúrà bẹ́ẹ̀ ó wà jẹ́ ó jẹ́ ìmọ̀lẹ́bẹ̀ bí ni ọ tó lẹ́gbẹ̀ẹ́ ní Islam a máa tọrọ àgbàgbé àlàrúnmà àti nínú wọ̀tàwà fara mùsùlùmí ọlọ́run tí wọ́n lẹ́mìí kan jẹ́ mùsùlùmí ó lè pa wá tàbí àbá fẹ́rẹ́ kú ní adájọ́ nínú ọjọ́ mùsùlùmí wà lẹ́ ìpínlẹ̀ àti sọ̀rọ̀ sí àdéhùn lẹ́jọ́ mi sọ̀rọ̀ lórí pé ìbí dáàbà ń gbé tùmọ̀ àdúrà rẹ̀ lọ òun náà ni wí bẹ́ẹ̀ onígbà tó ń bá bẹ́ẹ̀ fún Òun ni báwọn jẹ́ kí ni ọ̀rọ̀. Ẹlẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ta ni ní pé ọ̀sọ́ nígbà tó fẹ́ kú, àdúrà yìí nígbà tó wà ní point of death. Lókè lọ́lọ́ ọlọ́gbẹ́ ọlọ́run ọba pé bó ti rí kú báyìí. Ìbàdàn ní kí ni ó wọ́n jọ ọ̀gbẹ̀. Ṣé wọ́n ń tọ́jọ́ bẹ́ẹ̀? wọ́n ti jọba ìgbìmọ̀ ó di olúkú báyìí náà sọ̀rọ̀ ìṣòro lónìí àwọn kan gbà wípé ìtò ìrìn ìṣòro ọwọ́ ìjọba gbé ìṣòro ọba náà sí bẹ́ẹ̀ tó nípa rọ̀ fún ìpínlẹ̀ àlàáhùn náà

فمن كان آخر كلامي أو آخر كلامي لا إله إلا الله دخل الجنة أو الجنة Ẹ̀ka ló ń dàgbà ní ìdìnnà. Tòǹkó tó bọ̀rọ̀ wá sọ kí ni o bú kìí sọ. Tọ́lọ̀ wọn kẹ̀ wọ́n gbà lọ. Ṣùgbọ́n ẹ̀rọ wá sọ ọ̀rọ̀ wọn jẹ́ wọ́n gbà lọ. Ẹnì máa sọ pé ara tọ́lá ti sọ̀ ní. Àà ẹni pé wọn fún àwọn ìṣúná àwọn tó lọ́tara bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ní wípé gómìnà kan ní ọ̀sán náà ní ló dẹ̀ sọ wípé wọ̀ọ́lọ́run ni wọ́n á bá lọ fi kéré ọ̀rẹ́ tó ga dánú ni wọ́n á bá wọ̀ọ́lọ́run. tó lọ́tara fúlàní ẹ̀dá tó kó bẹ́ẹ̀ bọ́lọ́ ọ̀rọ̀ fúlàní. ìdí àwọn ìpọ́njọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa pé ọlọ́run ìjọba ìjọba bọ̀ ẹgbẹ́ àjọpọ̀ àjọpọ̀ tí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta òun náà nìyẹn tàbí fún ọwọ́ àkókò ní ọ̀rọ̀ àwọn ilé ìgbẹ́ tó wà láti kú ní ibi sọ ní tí ọlọ́run pa ní pọ̀ pẹ̀láwọ̀ tí wọ́n jẹ́ àṣọ ní tí àwọn ènìyàn ọlọ́run pa mẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn ènìyàn torí ní bí ọ̀rọ̀ méjì náà ni àgbọ̀n mi wá ń bẹ̀ ọlọ́run pa mí pọ̀pọ̀ láwọn ẹni rí ẹgbẹ́ báńkì ti lọ akẹ́kọ̀ọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn àtúntà wáyé fún wa dáadáa ní ọ̀la náà sọ̀rọ̀ ní pé wọ́n arí tún níbi sọ̀rọ̀ ìdílé ìdárájà ọwọ́ àwọn àfihàn pé mùsùlùmí nínú ara àgbáyé lọ́wọ́ àmì Ọ̀nà jẹ́gbẹ́ dáadáa tó bá kéré jù, òun ni wọ́n máa gbà pé dáadáa tó kéré jù má jẹ́ kú omi ọlọ́run. Èèyàn máa fi máa ké, èèyàn máa fi ẹgbẹ́ ara rẹ̀ yàn. Lọ́la pé wà lọ́la mọ̀ fún náà ìlà wà á ń tún. Ìsìláàmù yóò lé kí ló dáadáa rẹ̀ kéré jù, mọ́bì ni wà, ìsáàmù wà. Ewu dáadáa rẹ̀ kéré jù. <laughs> So, nígbà náà ni pé dàbí yúnú wà, ìdìkú wà, kí tẹ̀wọ̀ á yí síbítí náà ó jẹ́ ẹ̀wọ̀ akéré jù ó jẹ́ ìbú orí bí tó lè bá mi gbàwá lórí ọlọ́run pa mí pọ̀ pẹ̀lú kí ni ọ̀rọ̀ tẹ̀wọ̀ á sún lọ́pẹ̀ láàrin ìkà Ìjọba mẹ́rẹ̀ ẹni yìí á ọ̀rẹ́ ńlá ni wọ́n ní ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ ọ̀dọ́ So, oníjọba yóò pẹ̀lú àṣọ ní ìjọba wọ́n lọ́dún àmì ní Tọ̀rẹ́ máa gbà náà, ìdámọ̀ padà sàrà yìí lọ́rọ̀ lọ́nà ìpè wọ́n ní ó gbà lérò pẹ̀lú àsọ́ọ̀lì ìyá àwọn bàbá rẹ̀. Àdẹ́bí Brazil, ìsẹ̀ ara àti ìyá. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ó gbà lérò wípé ìwọ ọlọ́run mo fẹ́ kọ́ jẹ́ pé kí lè wà pẹ̀lú wọn. Pẹ̀lú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ibi tó tí wọ́n ti sí ilẹ̀ ṣáàmù ni ibi ẹ̀rọ náà ti kí ni ọrọ̀ ìfọdọ́wà pé àwọn kan tó sọ̀rọ̀ pé yàtúù gẹ́gẹ́ fún ara rẹ̀ náà inú sùn gbé kó nílẹ̀ ní kẹwàá pọ̀lọ̀ sí ti jẹ́ àwọn àgbà Tàbísùn náà wọ́n fẹ́ kú wọ́n wá ń ṣàdéhùn rẹ̀ tàbí ti ra àwọn kàn ní àwọn ìjẹ́ ó ṣàdéhùn nígbà ìbálòpọ̀ òkú òun ẹ̀ bá ń gbé ẹgbẹ́ lọ sí kọ́pá ọ̀pẹ̀lú kíndò wá ọdún wọn bẹ̀rẹ̀ wọn bájú ààrẹ ẹgbẹ́ láti ètò ìpè àwọn àmì ètò ọ̀rẹ́gbẹ́ wá ààrẹ ní fúnni ilé àwọn ọ̀rẹ́ sọ àwọn ọlọ́jẹ́ sọ ní àwọn ọjà àlùfàlà mi máa jẹ́ àwọn àìyá àwọn bàbá rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n gbé ẹgbẹ́ tí wọ́n ṣe wọ́n sí òun náà fẹ́ wà ní ẹgbẹ́ fún oṣù òṣìṣẹ́ ọlọ́run tó bá fi jọba àkóló òun ní jẹ́ kí ni òun ẹ̀sùn owó sì pẹ̀lú ibẹ̀ ọlọ́run ti gbàdúrà àdúrà tó ọlọ́run ọba gbà ọlọ́run gbà mí yóò dá nǹkan ọmọ tó àwọn àtàwọn yẹn fún ọ yóò tó wá gbà ọgbẹ tó lè kẹrẹ lọ yẹ yẹ tó lè lọ sí yẹ. Now, oh, yeah, okay. I'm doing.

Àwọn tó

wọ́n máa ń gbé iṣẹ́ fún àwọn ọ̀dọ́ tó máa ń ṣiṣẹ́ wọ́n máa ń pàdé ẹni tí wọ́n á mọ̀ ní wọ́n máa ń ṣiṣẹ́ yẹn wọ́n pọ̀ lẹ̀ ẹni ẹ̀rọ yìí ni òun máa ń ṣiṣẹ́ owó tí wọ́n lọ sí ṣiṣẹ́ fún gbogbo ìgbà tí wọ́n á rí ìgbà tó nígbè ìdílé ìgbà padà gbéṣẹ́ bá ti tẹ́ bí ìṣẹ́ ọ̀pọ̀ ilé ilé ọ̀pọ̀ ọba tí kò jàmbá mi wọ́n máa gbé kẹ́kù láti ìjọba. Ìsáàjì ìlú kò sí ìjọba ó sì wá ní mi. Kò wá dé tó bá dà All right, how move? ¿No? No. Olókùn. Náà, alákọ̀ọ́kọ́ ọ̀dọ́ ni wọ́n sọ pé ẹni tó ní áfíríkẹ́ẹ̀nì tó tó wá wù ú pé òye títí ẹ̀ kò ti rí i pé ọ̀dà mi ẹni pé kìíní òun máa ní òye títí ẹ̀. Ìrọ̀ látara bẹ́ẹ̀ ọ̀dọ́ àwọn òun pé òun fẹ́ kí òkú òun ojú ọ̀rọ̀ Nàìjíríà ta ìdí tó mọ̀ lójú sí. Ìgbà wo pé ọmọ ọ̀fẹ́ tí ó kó òun òun lọ síbẹ̀ yẹn lórí ẹ̀kọ́ nípa bí òun lọ sí ìlú ìkútó tó ní kò pọ́ sí òkú sí òun òkú. Ìbéèrè ní àwọn abala tí iye oko sínú alákọ̀ọ́kọ́ òun náà ní pé ẹ̀bá ní pé ọ̀yẹ̀kún òkun ẹ̀kún òkun tó máa wọ́n bẹ́ẹ̀. Ìgbọ́dọ̀ wà pé ní sàmọ̀dá. Ó gbọ́dọ̀ sọ wípé ní tó fi wò ní abẹ́ àti òfin ló kú. Ìyàgbá òfin ìsìn ọ̀sìn àti ìjọba fi kíni ọ̀hún ẹ̀sìn lè má. Nǹkan ló wá ní ìdí bẹ́ẹ̀ mu. Ó bẹ̀rù kankan tó lágbára nítòótọ́. Ṣùgbọ́n ó gbọ́dọ̀ gbà kí wọ́n máa tọ́jú òun. Ọ̀gbọ́dọ̀ tó ní kí wọ́n máa tọ́jú òun òun ìròyìn ìṣàfún pé kó wọ́n tàjú rẹ̀ ẹ̀dá àbúrú ẹ̀ má tàjú rẹ̀. ẹ̀sìn tó kọjá pé tá ọba ti lè rí pé nǹkan tó wà rẹ̀ pé sábà bí ní ká lè fi nǹkan tán. ìjọkálù kọ́nà bá gbé sábà bí rẹ̀ kó lé ìtàkùn ẹgbẹ́ ìpẹ̀lẹ̀ Tàjẹ́ ẹni tó jẹ́ pé ààbẹ̀ pé a lò èdè pàtàkì jùlọ tí wọ́n fẹ́ lò fún wa káfíńmá rẹ̀ fún wa lò fún wa. Àwọn ìmọ̀tàn pé bóyá ẹmọ́ kan jọ yọ ẹ̀rọ ọ̀gá ẹjọ́ jẹ́ tó ní pípọ̀ tí a lè ṣẹ́bí yóò gbé dára rí ni wọ́n gbé àṣírí ní ìjọba àwọn ṣe sí ẹ̀rọ ọ̀gá fún ọmọ ọ̀jú. ọ̀gá tó bẹ̀rẹ̀ wá ń bẹ̀rù lọ́jọ́ pé bọ́ọ̀ wọn kò sí bẹ́ẹ̀ kó wá ọ̀nà míì ẹgbẹ́ ó rọrùn fún ìmọ̀ ọ̀rọ̀ tí bàbá mi ò

Ọlọ́wọ́gbà náà ẹlẹ́ẹ̀kejì ọ̀gájọ àdúrà Yúsù. Tó àwọn àfáà mi lẹ́gbẹ́ wọ́n dàrí pé ó tọrọ ikú. Ọlọ́wọ́ pé nínú ṣẹ̀rí àtúnwọ̀n ni ẹṣẹ́ lù ú nínú ẹ̀kọ́ ìjọba. Kò nínú ṣẹ̀rí àtúnwọ̀n ṣẹ̀rí àtúnwọ̀n àtàrà ìfún wa ni. Bí ọ̀pọ̀ pé kí ni ọ̀rọ̀? Àdúrà yẹn wà ní ṣẹ̀rí àtúnwọ̀n. Àlàáwọ̀ àjìnà àtàwọn fọ̀nà ìdọ̀rẹ̀ tí wọ́n ti ní àfihàn àfihàn ọmọbìnrin tàbí fún bá gbé ohun ọ̀rọ̀ ọmọ àpàwálé tí ó tẹ̀sí ní ohun ọ̀rọ̀ ilé ìjẹta òun náà wá ní gbé ọ̀rọ̀ tí ẹ sọ ọ̀rọ̀ tó lágbàrù ìka mú wálé ọkọ̀ kan káàkiri nínú ẹgbẹ́ mẹ́tẹ̀ níwájú ọlọ́run alákọ̀ọ́kọ́ ọlọ́run tó kú ẹjọ́ bá ti jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó lóore lọ́dọ̀ àwọn àjẹkẹ́sì mùsùlùmí ìka alákọ̀ọ́kọ́ kẹ́kọ̀ọ́ ọlọ́run gbogbo ẹ̀rọ àjẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ ló ti pé kí ni o ó lóore lọ́dọ̀ wa lóògùn ara wa nígbà ní mùsùlùmí المسلم أخو المسلم ọmọ ya mùsùlùmí ó gbọ́dọ̀ máa wá ó máa gáàgì ó gbọ́dọ̀ máa yẹ pẹ́lẹ̀ tó ọmọ yẹ pẹ́lẹ̀ tó ìyẹ̀kọ́ yẹ pẹ́lẹ̀ ó àbíkí wà ní gbogbo àwọn àlámọ̀ yìí mùsùlùmí ọdún mùsùlùmí máa gbé èèyàn wà ọ̀nà ọ̀dẹ̀ yóò jẹ́ èèyàn èèyàn gbọ́dọ̀ fi gbàgbé àárín pé kápọ̀ kọ́ mọ̀ pé sísà ìsìláàmù yẹn ká máa jáde pé mùsùlùmí ó orí orí ju kí ni ó wọ́n ọ̀rọ̀ pé mùsùlùmí ọmọdé àwọn kìnnìún ló níwà tó jáde ẹgbẹ́ pẹ̀lú àwọn ọlọ́run ẹbí bìí tí wọ́n níwà tó jáde àwọn mùsùlùmí ọlọ́run ìdáfíà àtúwà nínú amẹ́ríkà ìsàlẹ̀ náà wọ́n dẹ̀ bí nínú òní wọn wà láyé wọn lórí ìgbà àwọn tẹ̀lé wọn tí a mọ̀ nǹkan lé bí ní ọwọ́ ọwọ́ sí àwọn tẹ̀lé wọn lọ́jọ́ olóbi dáfíà àtúwà nínú náà òní wọn wà. tó fífà bí ẹjẹ́ mùsùlùmí ìrọ́kọ̀kọ́ ìròyìn bí ẹjẹ́ mùsùlùmí kí ọkọ̀ọ̀kọ̀ máa pòtẹ́ẹ̀tì wà lẹ́lẹ́rìí má gbé mùsùlùmí má gbé lórí kí n lọ má gbé lórí má wà fún wa sọ jáde ìyẹn ló máa bùnú ti dáyà máa ń ṣe. Gbogbo àwọn ọmọ báńkì ni ọdún tó wọ́n ní láì jẹ́ ní ìpínlẹ̀ ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ sí nìyẹn ọmọ ibẹ̀ ọ̀ọ́lọ́ ọmọ ìjẹ̀yẹ jẹ́ fún mùsùlùmí. Ìṣe tí ọmọ èèyàn mi pé ti nǹkan ẹyọ kàbáyìí ẹ máa jẹ aláìjẹ ìjọba ìyàmọ́ nǹkan ẹyọkàn ẹ̀rọ yẹra ọ̀rẹ́ ìjìnlẹ̀ ẹgbẹ́ lọ́dọ̀ àwọn ọmọ èèyàn ní àwọn ẹgbẹ́ ẹni tó ní nínú bẹ̀rẹ̀ ní kéèké ọmọ ìgbàyàn tó rí ti kí ní àádáa ẹ̀ẹ́dẹ́sí ọmọ ẹ̀yà fún àjọmọ̀ ẹ̀rọ ní ọmọ àjàjẹ́ mùsùlùmí tó rí ti àádáa ẹ̀tọ́ bá ti jẹ́ ọmọ ẹ̀yà tó bá ti jẹ́ kí ti kẹ́rẹ́ ẹ̀sẹ̀ ń gbà gbá òun ẹ̀ẹ̀ẹ̀ ẹ̀rọ ọ̀kan ló tẹ̀lé láì gbogbo ẹgbọ́n mi ti tẹ̀lú kẹrẹ ní tí ó ti gba ẹ̀rọ ọ̀kan ẹ̀rọ ọ̀kan ní ẹ̀sẹ̀ fún ọmọ àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ èdè nígbà káfí ìjẹta káwá bí jẹnẹraláìsì gbogbo ìní ẹ̀ wá pàdé mùsùlùmí tó lẹ́gbẹ̀ẹ́ kìí so ní jàǹbá àti kìí

ẹni tí wọ́n tẹ̀sẹ̀ ẹni ẹ bá yẹn ṣe ẹtí gbọ́ òun ẹ̀rọ àdìgbẹ́sẹ̀ fún mi. òbí ẹni tí wọ́n ẹtí tẹ̀sẹ̀ torí ìdọ́lọ́run lẹ́bi gbẹ́sẹ̀ fún mi torí kó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ pé ẹni jẹ́ kí náà gbẹ́sẹ̀ fún ẹ gbà láńdà lórí bẹ́ẹ̀ tí wọ́n lọ́ba Gbogbo ìjọba òkúwà ìsìláàmù lẹ́nu lẹ́bi gbèsè ní o. Ẹ gbà láńdà àwọn ìgbé òkúwà ìsìláàmù lẹ́nu ẹ̀ẹ̀kan wá ní lọ́fẹ́ tẹ́lẹ̀ wọ́n ti kí ni o ìwà ọ̀fẹ́ olùtàníwọ̀n ẹ̀ gbọ́dọ̀ wọ́n jẹ́ ti títẹ̀ yẹn ẹ̀sùn mẹ́fà olùtàníwọ̀n tó lára wọn fẹ́ ẹ̀ẹ̀kan tó wá jẹ́ títẹ̀ yẹn lẹ́wọ̀n gbé ìfẹ́ fún mi. Àwọn ọmọ ìjọba ọ̀gá ọ̀tẹ̀lẹ̀ ìwé ìdíje ẹ̀ náà ní ẹ̀tùtù àgbọ̀ ìṣẹ́ wọn ni, "Ah, Mùsùlùmí kan ní ẹ̀rí ní ẹgbẹ́ mi lọ́wọ́, pé òun wá ní àmọ́ràn náà èyí mo gbé wíwò lù mí bí wọ́n ní ibi ọ̀rọ̀ náà ẹ̀sùn ọ̀kẹ́ǹtì òun náà ó gbọ́dọ̀ ní jẹ́ lórí rẹ̀. Àwọn àgbọ̀dọ̀ máa ń wọ́n tó kéèsì náà máa rẹ̀ kódà káwọn kan wọ́n ti nínú wọn máa bàjẹ́. Bọ́dọ̀ bá ti jẹ́ mùsùlùmí, ọwọ́ lọ fún ìsìláàmù lọ́wọ́ fún ẹni. Bọ́dọ̀ fún ẹni, ìsìláàmù ló fún ẹni kọ̀dé ìrìnlẹ̀ kí lọ gbọ́ lọ́la rẹ̀ ní ẹ̀ọ́ kí jẹ́gẹ̀ rẹ̀ ń pẹ́ kí ẹ̀gbọ́n wá ìsìláàmù ní bóyá bẹ́ẹ̀ àwọn àbọ̀rí iṣu jẹ pọ̀ àdẹ́kọ̀ọ́ ni ni tó wọ́n bàrà dé ọ̀nà ìdí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ fẹ́ ìsìláàmù dé àwọn ọmọ bí ti tóbi bí ní ẹ̀sìn tóbi lé káwọn ọ̀rọ̀ ilé tuntun ẹni wọ́n ti wọ́n tẹ́ ìjọba ti jẹ́ oníjàmbá òbí ẹni ti máa ní ìdàrí ẹlọ́run eléyìí ojú bí ọkùnrin pàtẹ́lẹ́ ó dà wà nínú tí wọ́n mọ̀ ẹgbẹ́ dà wà ó òbí ní ti gẹ́gẹ́ tó jẹ́ kí ní wọ́n ti bà wọ́n òun ti kó òun àwọn jẹ́ ẹni nígbàgbọ́ sí ìyẹn kẹwọ́n jẹ́ aláìsí gbé gbogbo mùsùlùmí tó bá dẹ̀ bí ti jẹ́ ẹ̀gá ẹ̀rẹ́ ọjọ́ kìí sẹ́wọ́n lọ bòmí ìjẹ́ kálí yorùbá kìí sẹ́wọ́n lọ bòmí ẹ̀wọ́n débi kan ẹ̀wọ́n bá fi tẹ́ ẹ̀ kí wọ́n bá jẹ irú tẹ̀sán àbí ìkàmì ìfẹ́fẹ́ sí

ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ tẹ̀lé ọ̀la ìgbésẹ̀ ọmú àdúrà yẹn wá lọ́sọ̀kì lọ́sí kọ́lé àti ìsàlẹ̀ ìlànà sọ̀kọ́ ọmọ wa lọ́sọ̀kì rárá. Ìgbé ọ̀rọ̀ yìí tún lè lọ sí tọ́mọ tàbí tàbí nìyí wà lọ́sà nílé tàbí tàbí. Àwọn kan lè mú rọ́bì wá bẹ̀rẹ̀ àrọ́bì ọ̀rọ̀ yìí tún lè lọ ebi àwọn pé wọ́n sọ pé wọ́n ti pé aláàbí ìgbà bẹ́ẹ̀ sàdúrà àárín tó múra àdúrà àmàdó àjọ pé ó mú àwọn nígbà wọn kẹlẹ tó máa mú ní àṣì tí ó bá ń gbọdọ̀ kó sí tó kàrí pé ìtura bá wọn náà ní àwọn àti ìlú. ṣé wọn gbà máa wá nípa rọwá sí ìlú rọwá sí ìlú sísan rọwá tó o ti sọ ìgbàlódé àwọn ákìmù ní pé násìlà tá a máa ń ní àbẹ̀ láwọn ọ̀rọ̀ tó kù òun pẹ̀lú àwọn ákìmù násìlà bẹ́ẹ̀ pé wọ́n so pọ̀ mọ́ ìbẹ̀rẹ̀ ẹ̀rọ ni àbí wọ́n so pọ̀ mọ́ ẹ̀yìn rọ násìlà yẹn pẹ̀lú àwọn ákìmù ìpẹ́pẹ́ ọ̀bẹ́ kí sóbì lèsì wọ́n ní kó kí rákàtà àlùfàṣì àwọn ákìmù ó ti zúrì wọ́n ní kọ́ ẹ̀ násìlà tó máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà fi láti ń yàn àwọn àfihàn ọ̀gá kí ámúlẹ̀ wọn kọ́ ọ̀rọ̀ náà fi láti wá ní àwọn àfihàn ọ̀gá kí mandarin náà fi àwọn ọmọ wáyé mandarin tó máa kọ́ ọ̀kan náà ọ̀gá yẹn tó ọ̀gá kí ọ́fíìsì àìsàn àwọn ọ̀gá náà fi láti ń yàn àwọn ẹ̀rọ ń jẹ́ ìsinmi ọ̀hún Títí tí àwọn ọmọ ọdún ọmọ ákìdì, ìpè tọba tí kí lọ ọ̀fẹ́ gba kí ọ̀wá kì í bí ọkọ̀ ọmọ kì í òòlù problem jọba ẹni tó ní gbára ní àrẹ wọ́n wá kí lẹ́ẹ̀kọ̀ kan òbí ti kọ̀ ọ̀sán padà ẹgbẹ́ ìjọba mẹ́rin ìgbẹ́ mọ́tẹ́ àbúrò àti àgbà ní ẹni ìdíyọrọ ní lórí ọ̀yàrí ànábílà kìí ṣe gbogbo ọgbà lọ́mọ sáré pẹ́kọ̀ọ́ ọ̀yàn náà sílà síwájú kú sílé oòrùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ wá kí zúrí ìgbà ọ̀yẹ̀ lọ́fílà lẹ́yìn kí kò wà lọ́wọ́ yẹn lọ́fílà lẹ́yìn kí ló lẹ́yìn wọ́ọ̀kì sí lọ́wọ́ òun gba kí ni òun sọ àwọn ọ̀wá sí yẹn kí ni òun máa kẹ́ ń tẹ̀ lọ́wọ́ lọ́wọ́ kí wà nínú bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀dọ́ wá tó wá fẹ́ẹ́ lọ́wọ́ fún ara rẹ̀ yóò wà máa jẹ́ pé ọjẹ́ gbèsè rẹ̀ ọgbọ́n rẹ̀ mọ́tò

Yàrá sí ọ̀rọ̀ àti ní kọ́ máa kí ọwọ́ àgbà tó ń ṣe wàhálà sí ìyẹn lọ́wọ́ sàpà. Wọ́n kà máa sán. So ìjọba ti wá jẹ ọ̀sàpà. Ìjọba ti jẹ ọ̀sàpà. Ìjọba ti wá jẹ ọ̀sàpà. Ẹ ọ̀rọ̀ káfíìn kan ọ̀sán wá sí ìyẹn. Ọ̀rẹ́ ọ̀rọ̀ káfíìn. Ọ̀jẹ́ ọ̀sàpà. Olùsẹ́lá yìí máa ń bì, olùsẹ́lá yìí ṣáà, àgbẹ̀wájẹ ní ìzúrì. So ìjà àwọn àgbà náà ní Ètò ọba ti ètò ọba ti tó mímọ́ ló mọ̀ ẹ̀bí ẹ̀mí ni ọlọ́sẹ̀ bí lo ọgọ́rùn-ún ọgbọ́dọ̀ mọ́ta. Tọ́lọ́ ọba ti tó mímọ́ sí ilẹ̀ ni. Ọ̀rẹ́bìnrin wá ní ọba jí lóòrùn lónìí, ó ti di bí ẹ̀rọ ọ̀sẹ̀ kan tó ń tó jí lóòrùn. Àwọn ibi bí oṣù kan tó ń tó jí lóòrùn, ọjọ́ fi darí ẹ̀ lọ. Ọ̀rẹ́bìnrin ọ̀ráyè lọ́wọ́ Tọ́jẹ́ tó bá ti di pé iṣẹ́ rẹ̀ ọgbọ̀rọ̀ mọ́ sí ọrùn rẹ̀. Tí wọ́n lọ bá ti di pé iṣẹ́ rẹ̀ àbúkọ́jẹ́ láwọn àsìkò kan àwọn ti di ìṣáájú náà ní ẹgbẹ́. Táìwù yìí mo ráyè bí ẹgbẹ́ tó wà níbi iṣẹ́ ó wá gba mí. Ẹgbẹ́ ẹgbẹ́ tó ráyè lọ́wọ́ nínú ọgbà pé táìwù yìí mo lè ráyè gbogbo rọ̀ wá sí ibùdó mọ̀ nígbẹ́ nínú yọ́ọ́ máa pé pẹ̀lú ìran ọ̀ràn ìyàmí. Irú òru ni ó sì máa ibẹ̀ wá àwọn náà ní kí ní àwọn náà ní kọ̀ lọ́wọ́ torí pé ìjọba ní ìṣòro tó ń sọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ gbọ́dọ̀ kan wọ́n mo lọ ẹjọ́ bí ẹ̀kọ́ láti kọ́ tó kí ọba rí bẹ̀rẹ̀ gbọ́dọ̀ kan ọ̀gá ló ń sọ̀rọ̀ bí àwọn akọ̀ lọ́wọ́ wọn wá kọ́lá tó gbẹ́yìn wọ́n lẹ́rọ kan kí ni ọgbà tó gbẹ́yìn náà àwọn There can be question to what meaning in government. Okay, aha! So question to many men is say, àbí ìta mẹ́ta fún àti ìtura àfihàn. Right, a kì í ló bá pé mà pé. So, àwọn fàgbà ìgbé kéré ní ẹ̀ ọ̀làwà àti ẹ̀fẹ́ pé àtọ́lá pé kò kọ́nà tó kí ní ìkàkọ́ ló ń gbogbo àti ìtura àti àjẹ́ ìfẹ́. Tòlí náà a kì í lọ àwọn ìgbà pé wọ́n lè ti fèsì báńkì náà ní pé ẹran ọ̀rọ̀ ẹ̀ bọ́ sí àwọn ànábì ọlọ́run ọba ibi tí mi ò bọ́ sí àwọn ànábì ọlọ́run ọba ibi tí mi ò tó lára ẹ̀ àwọn àpájọ́ ara àbí ìsìn náà jẹ́ ọ̀nà àmàkà sí ìgbẹ̀mọ̀ àmì ọ̀sán. Bẹ́ẹ̀ lè tó. wọ́n ní àlejò ọlọ́lá ẹ̀rọ ọmọ nítorí pé ìyàfẹ́rẹ́ ìpọ́nàmù sọ ó ní ìjọ bí ẹ̀rọ ẹ̀rọ lẹ́gbẹ̀rẹ̀ náà ní pé ọmọ tí wọ́n bá ti ń dàgbà lágbà ẹ̀yìn lọ́wọ́ ẹ̀rọ rẹ̀ ọmọ tó máa ní agbára ṣùgbọ́n nígbà tó ti dàgbà lágbà yẹn ẹ ti láǹfààní láti fún lóúnjẹ pẹ̀lú ọyàn tó ń mú òòtí ìlú ìdìbò pé kí ẹjọ́ pé kí ni ohun ẹ̀fẹ́ gba ọ̀yọ̀ ní ẹ̀yìn rẹ̀. Gbogbo ti lè fi oúnjẹ sọ̀tún lẹ́gbẹ́ máa di alẹ́ ẹ̀lẹ́ fún ní ọyàn alẹ́ títí di òun ọmọ yìí ò lọ́wọ́ gẹ́gẹ́ àgbẹ̀rí ẹ̀gbà àgbàrí bí ń jẹun yẹn tó gbé lọ́tún kẹ́lẹ́ ti máa jẹun wọ́n kí ní gbé ti máa jẹun tó fẹ́ jẹ́ ọmọ jẹ́kùn nìyẹn dáàmù lẹ́yìn sínú sí ẹ lẹ́yìn náà jẹun dáadáa lẹ́sìn ìbára bá ti gba àwẹ̀ ẹ̀yìn fún ní ìgbà ọdún méjì òun ni wọ́n pè é àwọn àbá àkálẹ̀ sọ fún wa wípé bẹ́ẹ̀ ti jẹ́ lọ́dún méjì yẹn náà pé ó tún lè dín lọ́dún méjì. pé bá wọn mú àyà wá pé sàwàtún náà ṣe àrọ̀ wípé tó wàbísọ́lù wàhálù wàbísọ́lù ìlà sàwàtún náà fi ra tààtì mọ́ọ̀nì. sábà wo tààtì mọ́ọ̀nì yẹn wọ́n wò wípé ọdún méjì kí ni o ọdún méjì ààbọ̀ òun ni wọ́n rò gẹ́gẹ́ bí ọmọ bá ti jẹ́ pé iye tó lò nínú lọ́ba jẹ́ wípé ó ti lo oṣù mẹ́sàn-án nínú wípé tó oṣù mẹ́ta ló lékún yẹn ó lè dín nínú ọdún méjì tó yẹ pé ọdún kan àti bí kí ni ọrùn oṣù mẹ́sàn-án tó pé ìyọ̀pẹ̀ ìmọ̀lẹ́ àkàdá àti ìdí ìmọ̀ ọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ máa fẹ́ kọ̀ǹpìlì kí ni ọrùn rọ̀dọ́ kàrí ní pé kẹ́kọ̀ọ́ máa bá lo oṣù mẹ́ta nínú kó lo ọdún kààtó oṣù mẹ́ta kó fi fún ní ọ̀nà so ìyẹn pé tó bá jẹ́ alẹ́súnmọ́ yẹn ó jẹ́ pé àrádà ayù sí mímọ̀ ó jẹ́ bá jẹ́ pé oṣù méjì náà àbí oṣù mẹ́fà oṣù márùn-ún orílẹ̀-èdè kí ni oṣù márùn-ún ẹgbẹ́ ìrànlọ́wọ́ ẹ̀rọ fún ọdún kààtà ẹgbẹ́ èèyàn fi fún ọmọ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ dáadáa ẹ̀tọ́ ọmọ ní mẹ́gbà tó wà wọ́n yẹ màmá ni ó sì fún mi ìjọba ló fún tó lábàárà bẹ́ẹ̀ ọgọ́rọ̀ gbìyànjú kó fún ọmọ yẹn ní ẹ̀tọ́ rẹ̀ kò pé tó orí ní tẹ́lá wọn fẹ́rẹ́ bẹ̀rẹ̀ wájú ọlọ́gbẹ̀ẹ́ tó ẹ̀jẹ̀ tí ó fi lọ́dọ̀ wọn lọ́dọ̀ tó ń bọ̀